àní àní dààmú àní dààmú ọ hmm. ó change. Mm. Mm. attention o Nigerian government làwọn afẹ́ bá ṣiṣẹ́ ń bí hmm. later màá gbé nǹkan tó fẹ́ mu dàrú wá attention attention hmm. ó dà pé wọ́n ṣe ń jẹ lọ́wọ́ mi lọ́wọ́ hmm. wọ́n ṣe ń jẹ platform yẹn sínsìn bí mo ṣe wọlé wá ń sìn. attention o. I didn't see anybody. They change there. mi ti rè yàn o wọ́n change the platform mi lẹ́sẹ̀kẹsẹ̀ they change this platform and i'm going to mention name now and this is um, got to do with government lórí platform yìí mo ti di blogger ni mi but blogger tí mo ń ṣe mo fe ṣiṣẹ́ bí orílẹ̀-èdè nàìjíríà náà kì í ṣe à lè ṣe gbogbo ẹ̀ tán o bí ó ṣe máa da through ìjọba yìí táwọn ibì kan máa da òótọ́ ọ̀rọ̀ wà àwọn ènìyàn tó ń dẹ̀ máa ń sanwó fún àwọn fóòtì sọ ò bá àsọ̀tò tọ́ wọn ní láìpẹ́ o mi ìrẹ́nìbọ̀dì lórí bí o bọ̀ tí mo gbàgbọ́ pé ẹni ọwọ́ àbẹ̀tẹ̀ mo ti rí pé platform mi change báyìí ìyẹn mi pé wọ́n ti control ẹ̀ now ó ṣe wọ́n ti control ẹ̀ that àwọn tó dẹ̀ ń control platform yẹn sìn ó ti yẹ yín mẹ́rin we are going to mention their name hmm? and níbi tí mo fẹ́ sọ̀rọ̀ yìí àwọn àṣírí ogun tó ń ja tí wọ́n fẹ́ fi ja ìjọba yìí tí wọ́n dẹ̀ ti fi ń ja ìjọba yìí àti pé president Bola Ahmed Tinubu gangan your excellency sir àwọn ogun tó ń fi jà wọ́n tó ń dẹ̀ tún fẹ́ máa continue láti fi jà wọ́n àfẹ́sọ́ ogun yìí kẹ̀dẹ̀rẹ́ wọ́n fẹ́ máa fi jà orílẹ̀-èdè wọn ò wá máa mọ̀ pé bí wọ́n ṣe fẹ́ máa ṣe kinní yìí ó máa máa affect orílẹ̀-èdè wa for negative way tí ò ní jẹ́ kí àlàáfíà wà so a fẹ́ a fẹ́ ẹ má bínú ẹjọ́ jẹ́ kí n fi Canada mi ò rẹ́ anybody n bí no problem I continue talking I believe people are here. lórí fóònù mi mi rẹ́ anybody bọ̀ níbì kan ó dà ìpàwọn few people ti wá ṣó ti yé mẹ́rin nàìjíríà gọ́ọ̀mẹ̀ la pè a fẹ́ analyse mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan ó ti yé yín. despite pé a mọ̀ pé àwọn ìjọba àwọn èèyàn pàtàkì máa ń gbọ́ nǹkan tí a bá sọ wọ́n dẹ̀ hint to it we don't boast of that pé a mọ̀yàn aléyàn kọ̀ọ̀kan gbogbo àwọn èèyàn tá a ti mọ̀ rí àwọn èèyàn náà ni tí àwọn èèyàn kan ní nínú ayé yìí òun lásọ̀rọ̀ wọn nígbà tí wọ́n ṣe nǹkan burúkú fún wa tí wọ́n máa ní wọ́n fẹ̀yìntì kódà ẹnìkan ṣoṣo ó lè jẹ́ màláìka ló mọ̀ nínú ayé ẹ̀ ní ìlú nàìjíríà yẹn á dẹ̀ máa ṣe gàràgàrà kiri ó lè jẹ́ màláìka nìkan ló mọ̀ àwa promote màláìka fún lóúnjẹ a mọ̀ wọn lórí wọn ṣó ti yẹ yín mẹ́yẹn but I go get over my head I will still talk and I say the truth mm-hmm. either people are fool here they don fool we talk I no see anybody here now I want to continue talking but I believe they are here because they change it agbára ti pààrọ̀ ara wọn mo dẹ̀ fẹ́ kí n tó máa lọ ẹ mọ̀ pé mi ò lè ṣe láì gbàdúrà ọlọ́run lẹ́ǹkan sí àtúntò fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run gbẹnu mi sọ̀rọ̀ ọlọ́run gbàkóso ọ̀rọ̀ tí màá ṣe tí màá ti pa nínú ọ̀rọ̀ yìí ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀ láyé àti ní ọ̀run ọlọ́run jẹ́ kí àṣẹ òjẹ̀ ọ̀run kó gun àti táyé kó gun lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run á fẹ́ kí ìmọ́lẹ̀ tàn ni olúwa tan ìmọ́lẹ̀ àwọn ẹni bíi tó pera wọn ní ènìyàn ọlọ́run kì í ṣe pásọ̀ là ń sọ àwọn kan wà ní orílẹ̀-èdè nàìjíríà tó pé wọ́n ń ba tàwọn ènìyàn jẹ́ àwọn gọgọ ló ń ṣe búburú wọ́n sì máa tọ́ka sí ẹlòmíràn àwọn èèyàn ìkà yìí tó fara pamọ́ bíi paramọ́lẹ̀ áá tí wọ́n ní wọ́n máa ń kọ̀rọ̀ wọ̀ sí <laughs> wọn ò tiẹ̀ lè sọ̀rọ̀ sí wọn wọn àfarabọ́n ṣe para mọ́lẹ̀ yẹn náà tó ń lẹ̀ mọ́lẹ̀ tó ń dàbí àwẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣèkà àwọn ènìyàn máa fojú sí ibòmíràn gbogbo wọn tó ń darapọ̀ mọ́ àwọn nǹkan tí ẹ̀ tiẹ̀ lè dá wọn mọ̀ pé ẹ̀ níbi ni wọn ọlọ́run fúnra rẹ̀ fetch them out by fire expose all of them to the whole world disgrace them wọ́n bá dẹ̀ sí ìwà disgrace don't let them be covered má jẹun recover from that evil especially those who are sharing blood and those who are waging war against me because I said the truth It's you that called me. I don't call myself. This assignment was given to me. Daddy, please support me more. Lord, I thank you because you always support me. Support my daughter, protect us and guide us. Expose all the enemy around us. Enemy that is happy right to now, today, over our cases. Lord, put sorrow and trouble to their life. Let them cry. Those who I believe that those who love, love last, shall love best. I will love last together with my people and my daughter, and we shall love best, and the best shall be our portion. And I pray for that Nigeria, the power of darkness that hold that country ransom. Narika Poso Tayabaka Senteye. All the people they're using on Facebook that they are paying money. <laughs> I pray for all of them that they shall be exposed. And when they are being exposed to Nigeria, they shall not pardon them. They shall be exposed to Canada. They shall be exposed to America. They shall be exposed to any country they go, and wherever they, they reside that they are not of good, they shall be exposed and they shall not be pardoned. All their evil shall be exposed. It shall not be pardoned. All their evil shall be exposed to Nigeria government. It shall not be pardoned. Then Nigeria shall be set free from evil people. So shall it be. In Jesus' name we pray. Amen. Ẹ káàbọ̀ síbí lẹ́ẹ̀kan sí. Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ Èkè Ọ̀túnbọ́lá Ọ̀tún Success. Yes. I preach. But now I want to talk. I saw a video from Dr. Kemi Oluloyo. I want to tell you something. A lot of people, they always say what Dr. Oluloyo say, whatever she's saying, you should not listen to her. I listen to her because I know you carry a lot of truths. Excuse me. A lot of in, in, misinformation at times. Because when a lot of people notice you are carrying, you say the truth, they know you know more, much. They try to confuse you when you get to some level, in some junction. It, it happened. But I know, number one, she's a journalist, real one. She studied in America. She live in America. And she have also live in Canada. And a lot of people also, because she said the truth, she been a blog, she been blogging also. And she, she got deeper into the serious case of Nigeria. And for that, she can be set up. Yes, people said that they set her up. that they do many things to her. I'm not backing her up. She have a family that have been in government, so they have connection. She's even more connect connected. He has a direct family that they have been part of the rulers of Nigeria. So kò sí bó ṣe máa rí tó máa tó máa tó máa tí ó máa tán lára And if you want to carry news, you have opportunity and grace to carry news, whatever that is happening that is real, because she's born <laughs> in a politics way, in a house of politician. Is a daughter of a politician. I saw that video. Been a while, we didn't hear from her. I've even joined the IG now, that is Instagram, to be knowing what is happening. Because I'm not, I don't want to be disturbing myself because of all this celebrity, the gang, the rulers of darkness on Facebook that call themselves some celebrity. I'm going to mention the few. I'm going to mention somebody today come again you already dismantle my account but few people still get at my account okay I want to when I listen to that she she was talking about the gist lover um and before don't forget that she had been brutalized ẹ má bínú fún English you o torí àǹtí Kẹ́mi lè jáde sí kó ní please just go and do something about your English Could you come mímí ìwú But this one, I saw it and I want to talk about it because it concerned my what whatever concerned in Nigeria. Okay? Because I fọwọ́ Ọlọ́run sọ̀yà nígbà tí ìjọba yìí máa And I know that a lot of people going for the government, the president especially, and they are fighting, they are killing Nigeria system. They are fighting the president, they are fighting, and they are destroy. they have destroyed a lot of things. And they want to continue to destroy. And these people, they have turned to, to, to, to I mean, them, themselves to serious killer. They killed secretly before. Now they are killing broad daylight. So, when I saw that video, I listened to it. I said, ah, Auntie Kemi, this is long time. Ago. Oh. And she was talking about Auto DK and Yabo Ojo that they are the owner of Cheese Lover. I believe it. And because me too have said something that there's some people they are not blogging. Me, me, some eh. by. Ṣé mo pé tí bá ti ní mo ní There's some certain people, including some APC, that they are not blogging. Some people, certain people, they are not blogging there, but they are blogging, they go after some people. You understand me? And personally, I'm sorry to say this. You know why, what get me upset about the gist lover is not because, it's not because of me, but because the way he used energy on Ashwaju during the long time. He been on Ashwaju long time. So, and I noticed that he's not talking about people, and a lot of people are doing bad things in that Nigeria, and he talk about certain people also. Okay? Number one, he also, sorry oh, oh blog it, just àwọn ẹnu máa ń blog Dino dáadáa, especially ní time tí Dino bá Ìyábọ̀ jà, tí Ìyábọ̀ jáde síta ó ti yẹ yín ìná ó wá mú àwọn méjèèjì ó wá gbé obìnrin méjì kan kí lorúkọ wọn me i don't remember i don't remember the name again those Igbo girls he now put the two of them and put Dino in the middle and Dino came out that time i'm not speaking for Dino God forbid and Dino came out that time to say that you guys if you don't drop my name this time around i'm going to sue you i don't know these two ladies i don't know why you are coming for me And he said that, you know what Dino said that time? He said, you agent of the APC. You agents. I mean agent in the agent, agent of the APC. If you don't leave me alone this time around, you're going to call Dino. in New York. Okay? I kept, I hold that. And that time I was playing with Dino, and I was, because his time I was also supporting, I, I was supporting him according to the spirit of God in me new I just have mercy just put it on him new because when anytime I put his picture I know they go for me they go for me and I hold him and I said don't worry I I I posted it on my platform it's on my platform and now and now and now I the right um, right up on me and now put something on it like I call it the title and now title leader don't worry relax This lover máa gbà ní the Facebook we. and I mean it kékeré ni atákéré ló fi ń ṣe ọkọ̀ ojú kì í ṣe boasting no be boast no be mouth I believe so much in God anybody I want to meet anybody I want to know if I pray to my God the Lord will connect me with the person one way or the other it's not a kì í ṣe joke okay so I believe so much in God now aunty Yabo I mean Mola aunty Yabo aunty Kemi now said Kemi Oluloyo now said one thing again she said look at it they are calling Oba and they are calling Queen he said Tonto used to call herself Oba which is true that was she, the way she analyzed it he said "I'm Iyabo Queen and now she they call her Queen Mothers I mean Queen Mothers okay that time she blasts Dino on social media. That's when they block Dino with those two ladies. And Dino, if Dino actually know that ladies, he will never reply that way that I didn't know this. I swear to God, I never know these people. But you know that some of these people, part of them, they are nobody, they are not politicians. If they are politicians, they only deaf, they, they support some certain people for money and to cover up and for assignment and for contracts. Okay? But I said something. Torí èmi tún sọ gan mo ní Wàsíù Àyìndé náà wà nínú àwọn tó wà tó ń tó control kínní. The story. Let me tell you, I'm not talking, I'm forgiving Wàsíù and I'm not going to talk about him is husband of somebody. But if I want to use him as a sample, I won't shut up my mouth. Oh. And nobody must bully me. Because a lot of people are behind all this. And I want to call attention of President Bola Ahmed Tinubu first. Your Excellency. And the household of that president. Personal life, àtàwọn tó love wọn personally. You should not take this matter and this so I mean these things we are go I'm going to say today for granted yes because the same people that time the first one I said ah definitely terrorists Some sponsoring people you know yes ó kó ẹnìkan tí wọn the story actually coming from some people the story the way they blog aṣáájú that time coming from somebody some people, politician people who are close to Ashwaju very, very well. But they use all these people to do their work. Ẹnìkan dẹ̀ máa ń lo language kan. Ẹ máa gbọ́ṣẹ́ mi pé mo sọ fún yín. Ẹni yẹn máa ń sọ pé igi ewédú that's gist lover tó bá ti sọ̀rọ̀ tán á ní igi ewédú ò ní wó pa yín o. I come in peace. Ẹni tó máa ń sọ̀rọ̀ yẹn tó máa ń lo èdè yẹn tóun ló máa ń lò ó tóun ọ̀nà jọ bí. Ànàná kẹ̀dẹ̀ tẹ bá rí wọn all the people tí wọ́n dárúkọ yẹn apart from Tonto, all of them came out face to face for Tinubu. Like me, when I was talking about Asiwaju Bola Ahmed Tinubu, wọ́n video me gbé fídíò mi pé mo sọ̀rọ̀ president rẹ̀. my president Bola Ahmed Tinubu, respect your excellency. The people, what they did to me, not Asiwaju. Asiwaju himself know that in my blogging, I expose a lot of evil. And I save him from many things kì í ṣe rọ during that blog tí mo ṣe and the people who actually know that my blogging exposed them by giving Asiwaju another you know they hate me and that part of people who hate me also and some of them are APC as well and they fronting they are these girls and boys they are fronting for people you understand me now ẹni tó máa ń sọ pé igi ewédò ni wọ́n pa yín òun náà ni ọ̀nà jọ bí tó ń pè ní tóun and Toun seriously hit Ashwaju very well. And they are promising there. say whatever you like, expose him, disgrace him, go for him. He cannot do anything. Strong politicians are part of the people doing that. Strong politicians, not one or two. They are part of it. APC are also part of it. Are you getting me? Also, opponents are part of it. And all of you, listen to Iyabo Ojo. Iyapo Ojo, before I play the video, Iyapo Ojo also do what? Systematically speak against Ashwaju seriously. Despite all the boys according to him, to her, all the boys of Ashwaju, I mean, don't let me call them uh, boys of Ashwaju, no. Some people, to close, mo to ma believe close, they are actually close to that person because they believe that you close, the person close to Ashwaju okay kan mi Ìyábọ̀ sọ pé ó fún wọn lówó pmc three million every time i'm talking pé wọ́n dà mí lólè wọn fẹ́ mi lówó they will counter me systematically that àwọn wọn ò gbowó lọ́wọ́ àwọn ó tún fóun lówó òun ló tún ra nǹkan báyìí fún wọn three million was paid to his account that time that his mother die when the mother the daughter want to go to school when the daughter want the brother sick the son sick this sick and these people are paying money and I'll be looking at them that kilo ló wá dé kí ni ọ̀bọ fi ṣorí tí náà o ṣe ṣó ti eyín mẹ́yẹn now wọ́n jẹ èmi lọ́wọ́ ni o wọn ò dẹ̀ gbowó lọ́wọ́ tèmi because ó ní iṣẹ́ tí wọ́n ń those money being paid because actually they carrying information and most of the time the people will be thinking that okay oh, maybe they are working for because anybody that is working for you will not work for against you so maybe people will be thinking that maybe it's Aṣíwájú that you know and understand. A lot of people carry face of others to be doing other things. Okay? You can see that Toun Ojobi and he'll be supporting Vice President of Nigeria is from Ijebu. You know that. Don't forget. Don't forget oh. And the way bí must borrow, gbọ́ ọ̀rọ̀ ẹ má Share more we pay. Peter Obi tí ó fẹ́ jáde fún Labour yẹn àwọn christian you know whatever go with christian according to ni o wọ́n ní pé vice mi ò bú wọn o due respect to former vice yesterday ni o they support Toun is part of the people part of the APC are part of the people tó bá ń bú tí Toun bá ń bú aṣíwájú á dẹ̀ máa fi á máa pe vice president tiwa àná á máa pè wọ́n ní your uncle uncle ọ̀nkú ọ̀nkú ṣó ti yẹ yín mẹ́yẹn àwọn ọ̀nkú yẹn àti others wọn ò dẹ̀ fi nǹkan kan àti àwọn APC kan tí wọ́n ní problem pẹ̀lú aṣáájú wọn ò fi nǹkan kan báyìí sọ̀rọ̀ àwọn yẹn they hammer him very well ìyẹn mi pé they never want aṣáájú in the position instead tí aṣáájú máa fi wà níbẹ̀ he wants ikọ́dà wọn ò fẹ́ wọn ò fẹ́ Àtíkù gan ẹni tó ń fẹ́ náà ni Obi and àwọn òbí yìí ẹ má bínú o òbí also mi ò disrespect ẹ o because ó ti jáde rí ó dẹ̀ lówó but àwọn èmi torí èmi ò ní ṣe torí pé àwọn kan disrespect ẹ ò kémi máa disrespect anybody no no no no no àwọn òbí yìí ṣó ti yé yín torí ngbà tí mo ṣe tán tí mo listen sí kinní again ẹ má gbàgbé nígbà tó ń bẹ̀rẹ̀ endsars tí wọ́n bẹ̀rẹ̀ or two thousand October two thousand and kìíní yẹn don't forget that before anything kan tó sọ pé anybody wọ́n pààyàn wọ́n ṣe nǹkan kan they going straight whatever don in tó bá ti gbọ́ pé aṣíwájú ló ní tó bá ti gbọ́ wọ́n kàn gbọ́ ni o tó bá ti gbọ́ báyìí wọ́n go for that thing they try to destroy whatever that he has and whatever Lagos State also have they go for it so the people that those protests of the, that NSAS time, actually they form some crew. You can easily know them by the things they do, by the people they support. Now, you understand me? That time when there was election, and they use divide and rule. That also affected me. Excuse me, I'm not APC nor PDP, but I love President Bola Tinubu and some people personally. And they busy systematically after the election is done. They are now attacking and they want to be attacking any man or woman systematically that is also on Facebook that supported these governments. APC. And don't forget, even me, I never support them when it gets a time. Because I want my peace as well. You understand me? But I nominate and I did the jingle first on this social media. Anywhere ní ọ̀dà ọ̀run yìí, kó tó bẹ̀rẹ̀ jingle rárá fún aṣáájú anybody tó jáde, I did the jingle. And I didn't get penny for it. And I'm not regretting whatever but things tí ò ní jẹ́ kí regret òun náà ni pé tí àwọn ìwà burúkú bá wà ní society tá a bá sọ síta tán bá bá wa ṣe then a mọ̀ wípé a ò wáyé asán. If the money is good, but the money is not all things. Dignity at times, any money, dignity and purity decency could bring for you is better than just money, just money, just money. And if this is not, this caution, people are not caution for this. They don't pay for this. The same problem will continue. And it's going to be more, now, more, more, and more than before. And after doing all this evil, there's always a people, particular people, they want to put that evil. Thomas máa sọ pé àwọn ló ṣe. continue. Let me play this. Hmm. I'm not saying you should be interested though. sold Europe, they now devised a method of making money. What they now did was they decided to actually introduce themselves so they can look real. They will not drag themselves as well. Guys, listen, when you're dragging someone, it's called reverse psychology. And that someone is you. Nigerians are not good with that. Nigerians are not good with sarcasm, and they're not good with reverse psychology. I And how can it be Yabo? They drag Yabo and they're only funny. Are you stupid? If I start a faceless dog tomorrow, man's looking and It could be me. I never liked a lot and she got paid. So when she got onto on board, what they now did was they both had foundations. And the foundations, they collaborated in using the foundations to collect money from people. Blackmail money, um, money to put stories out. Okay? They are never arrested story. Namdi that the victim, the guy from Istanbul, Turkey, who they say that police arrested for trying to sell rocket launchers and that they had killed him, Patrick, Princess, and the other guy, the team in an RSS had killed him and they harvested his organ and showed torture videos from the SARS days to make you guys convinced that the police were still committing atrocities in a number of states you, answered you. Obi Kubana, did he answer you? None of the celebrities from the eastern part of Nigeria answered you. You now gone mad because they knew it was a lie. There's no way Obi Kubana would have joined your bandwagon there. Obi has a name, a brand. There's no way. I've never met the officer. The officer said met I said, no, no, you have not met me. Princess Nkiru Umude, you've never met me. You felt you've met me because I did that story about you in 20, 2017. The story of that boy in Anambra State that was getting involved in bad things. A young boy was recruiting younger boys. Somebody that was like 19 was recruiting 12, 13 years old to become gang members. That was when in Chicago now. She now stepped in. She went to his father, his mother, his relatives, a police officer, put together community policing and set that boy right path. That's the story I did. And I have it in my archives. She saw the story, and that's probably why she said she knew me. Instead, this lover lied that they were harvesting bodies. A young lady that was killed, allegedly by police. Her name is Precious or so, and she's Brainjotter's cousin. Brainjotter put the story out there for this lover that they killed her cousin. They killed his cousin. Her body was possibly harvested and sold from First Bank, investment banker, was the one that went to switch that money to Naira. You know, there was a time they said, in that gist lover brought a story. They say a guy was actually killed in an abra, and by police, and the police also harvest the, you know, the organs, you know. But uh, eh, Oluloyo Okemi saying now that it's a pure lie. And don't forget about case of Mohbad also. They after something happened in Mohbad's house, and they are trying to push that issue on the governments. You understand me? They actually want to put it on the government. And they thought Nigerian government then going to quickly, you know, be afraid, I don't know, so that people will forget and they be hating. I'm not saying Nigerian government or the police of Nigeria are all present. I mean, they are all good. I'm not saying that. I'm not saying Nigeria police are all good. Okay? Ha. But also Nigeria's, Nigeria citizens are the one corrupting all these people. I said the other time that they should withdraw their police. They should not allow these police people to be working with individual because since the time they start working with individual Nigerians, they are getting more worse than before because they are changing them. You understand me? Jesus brought out that story then. And don't forget that the same thing happened when they killed Mohbad. That what happened to Mubad? It wasn't the NDLA that came Mohbad. But they said Iyabo Ojo is the one first to challenge Nigeria, Nigeria government. And they said to me, a lot of people send a message telling us, threatening that we should drop anything you do with APC. That's where, when I know that they actually against the president. So serious. And I know it's not because the president also have wronged them, but because they have a candidate that we actually, because all these things that they are doing now is showing to the whole world that their candidate we are could have been. been. We won't get any justice anyway. Let me put it this way. We are not going to get justice, any justice in Nigeria because it's going to block, going to cover all the evil atrocity that is happening. And I don't want, and that's why we are saying that we want anybody to be exposed. After all, even what Atwaju, the president, have not done, they said it out. Everybody should be exposed. Nobody should be respected. Okay? Nobody should be respected. All right. So, Dr. Temiolu lawyer now saying that Tonto Dike and Yabo Ojo are the gist lover. Is possible. Me, I started thinking that somebody to man suit you tí ò kì social media me ò lè purọ́ o mo dẹ̀ ti rírí I said K1 can be and also uh, don't forget that all these ladies, apart from Toto, I don't know, maybe Toto have visited some place again. When they wanted to start Nigeria problem that time, don't forget that they using uh, on Onirisha. I'm not disrespecting our king, oh. No! They started using Asiwaju, I mean, um, King uh, eh, Onirisha pictures. You know, before they start, That terrorism there, destroying and killing a lot of souls lost. And a lot of souls lost in everywhere in the state or in all over Nigeria to the level that they open the bus into the prison. They open majority of prison of Nigeria for the criminal to escape. And every day they be talking about toll gate in Lagos, toll gate in Lagos, toll gate in Lagos. You understand me? Things that doesn't happen. The one that happened, they will not talk about it. That the Nigeria police prison yard was being all the prisoner, all the criminal was being set free. Nobody talking about that. You understand me? For you to know that they are being paid and to be mounting people on social media, some blogger. And I'm going to mention name again. Any ni mo máa tún And I want Nigeria government and any country this person also reside. I said it with my mouth. To the head Ednut it's also working. It's not working right. My spirit said to me, and it's true. It's, is not doing things right. Okay? They are giving money to do things bad. I don't know. I cannot say now. Maybe he has joined terrorist group because he live in America and he's a serious blogger. Anytime you talk, because that time tó gbé page wálé yẹn mi ò mẹ́ńtọ́ ṣe o bóyá government Nigeria ni o because mi ò èmi tí mi ò tiẹ̀ mọ Facebook àti gbogbo system operate dada and then you believe that I'm the one or if mi tó bá tiẹ̀ jẹ́ àwọn kan so wọ́n máa gbẹ̀san ẹ̀ lórí mi you understand me all these people kì í ṣe pé à ń bínú torí page wa o but I want Nigeria government Nigeria police DSS any country tó ń bá wà investigate these people the terrorists operating Nigeria they are giving some things on Facebook they have some legal right on Facebook okay and they want to be facing. they want to take over by the time they take over the Facebook eh <laughs> you won't be your news everything you do gbogbo nǹkan tẹ́ bá ṣe gan wọ́n máa blame they will be bringing news bàbá tí tó àwọn bá ṣe nàìjíríà wọ́n máa máa post ẹ̀ sí abroad they be sending the bàbá thing they are doing they be sending to abroad for people to believe that it's government that is doing it and the people that are doing it they are hiding and they have a uh, representative on social media let's continue listening to this that's what Yabo said demi um, tonto i mean they said tonto and the yabo is the one that owns eh, kìíní yẹn èmi sọ wípé Tóun wà nínú wọn yes the story to man ń sọ story to man ń sọ mo tún sọ pé Wàsíù Àyìndé náà wà bẹ́ẹ̀ mo sọ Ọlọ́run gbọ́ story to man ń sọ igi ni wọ́n pa yẹn Tóun ló ní language yẹn I come in peace o go and check it out. Eleni, are you to teach the police how to do their work you don't need to you, you, shut up okay we are just we are not teaching police how to do their work we are just telling them okay you because most of you that hide you now you have God to come and ask me what is your business those people who always call police nko eh am I the one to tell president I mean government to do one thing but we can call police we can call Nigeria Iwo gangan ò ní farade lọ Lara, àwọn terrorist tó ń ṣiṣẹ́ lórí Facebook ni ẹ jíde ọmọ Jésù orí ẹ burú ó let's play orí ẹ dàrú ayé mi ò ní dáa. do you know what those of you those of you terrorists on the Facebook before now ṣebí ìjọba tó lọ yẹn náà tún try láti put ẹ̀yin mi so you operate on Facebook Nigeria terrorists they have their representative yes I tell you oh. Nigeria government and police should do should, they should do That you investigate them. Not, no, it's not true. I mean, it's not a lie. Okay? Mm-hmm. And all these people, go and check them. They support other people. After when the government, uh, their supporter, uh, the person they support doesn't win. They want to be destroying the system, destroying the everybody, destroying go after people. They want to dominate. They want as if they are the creator of Facebook and they believe that they are better than. No, Nigerian government must do something. Oh. Criminal must not go scot-free. They say woman lórí lọ́dún doing. Ó yá. And don't forget, you know they are talking about uh Sister Kememi Oluloyo say something. Said about Istanbul. That's Turkey. You know that time I was talking also shouting, Turkey oh, they are going to Turkey to bring on you. Let me tell you one story. I want to say this. President Bola Ahmed Tinubu, when it is time, eh? Ilé mi tí mo ní ní Nigeria yẹn, ẹni tó bá fẹ́ rà, kó mo máa change ilé mi. I change my, I want to change my identity. For this I want to tell you, Nigeria Igbo eh? and some Yoruba that join them. They are the one bring a lot of gun from from that uh, Istanbul, that Turkey. You know that time I used to shout that Nigeria government should go, should follow the people go to, they should check very where those people go to Istanbul, Turkey, that they are using a lot of Turkish or something to to transport gun, firearm, and those exhibits from that Turkey to Nigeria. Yes. Yes, is what I know. More money. One day, I wanted to sell my car. Let me quickly do this. Ṣé kí n kọ́kọ́ play kí ni ìtàn àbí kí n kọ́kọ́ sọ? Please let me tell you this story. I want you to pay attention. Ó ti yé yín bẹ́ẹ̀. Mo ti sorry o, I've said it before. I've said it before. That there was a guy. Oh God. this is terrible okay but all the people going to Istanbul like they want to go for holiday like that like that they are doing evil things in Istanbul wọ́n ṣe evil ní Istanbul ni mi ò sọ pé àwọn ará Istanbul yẹn o okay. Huh. There was a time I don't want to mention it don't let me mention it let me use this one a lot of container was being arrested in Nigeria. And that from Turkey, that container was uh, with um, they declared what they what is I mean what is it uh, door this Turkish door. You know they used to bring a lot of Turkish doors, those things from uh, they sell in Alaba. I'm not saying Alaba people and all of them. Oh, mm-mm. So they they use that uh, a lot of container was arrested there was one that even want to pass here because they have connection okay they have connection those import and export are one way so this one going to east they already cleared them from from ports they are going to east so there was information that those door there's a lot of SCB they actually use that doors those doors lẹ́kùn eh doors ah uh, they put they use them for guns a lot of those AK-24 I mean 47 maybe, not 24 AK-47 pistol a lot of things like that the something the news was in public The news was what? Was in public. The Igbo people, there was a guy that have lances. They said they have lances to say God. I don't know. They said there's an enemy, um, a guy that have lances. So the lances that he, had seen. they said they gave him the Nigerian government. I don't know that time. That time, new. Maybe during the time, you know, we had not also yes long time abi yeah they, is it that time that they gave him lances? but they say he's using his lances. you, you understand me that they now gave him contract i don't know that police are part of no not that police is part of the game oh but they gave him lances, so his supply that he will bring you know i don't know how they do it oh but mo is sọ ni mo sọ yìí oh. so those container was going to eat but information was given to them that they use somebody who have lances. Okay? This person have license, but they now use his name, and the person is not the, the owner. You understand me? Until they arrest the person. And when this, anytime you want to import, according to the story, that's why they started looking for that person. The original, the one that has license. You understand me? They start looking for him. Because they used to tell him what kind of gun he should bring. Or what type of thing, you know? That what they say, oh. But under those container, not one, no, oh, a lot of numeral container like that, they find out a lot of guns, a lot of pistol, a lot of AK-47, a lot of giant, this machine that they are using to be killing people in Nigeria, they say, was found in those container going to East. You understand me? That news was, I was still in Nigeria then, the news was everywhere. It was in the newspaper, news, the news was taking it. you know, it was in news. But later, happened. <laughs> oh God. People need to be careful. Okay? Criminal have no label. All right? Criminal have no label. I'm going to say it the way it is. So, the news was everywhere. There was a man. There was a man, an Igbo man. When I wanted to travel to America, that my car that I sell MC borrow I use because I use MC because kì í ṣe ẹ̀kọ́ yẹn ló bèrè mọ́tò mi but that particular day that he said he want to use the motor that my car want me one of my pickup to take àwọn ẹran lọ fún aṣíwájú kò kàn ó lè jẹ́ ó lè má kẹran lọ sọ́dọ̀ aṣíwájú o ó dẹ̀ lè kó lọ but kó wá gba mọ́tò lọ́wọ́ mi kó wò pé òkè o bóyá èmi kì í fún pé ah, ẹni tó fẹ́ lọ kẹrun fájúwájú jẹ́ ká máa ṣíwájú náà kó máa fẹ́ gbà ẹ tó understand mm-hmm. mo kàn sọ lónìí ẹ dẹ̀ mọ̀ pé mo ti máa ń sọ that my car I want, that's my pick up e now get to a time I want to go to America after getting my visa I want to now go to America I want to sell this car I've been going around so one day they get somebody one of the dealer say I should park it so but I notice that they, are, they normally when you park your car there they will start using it So, but they said, okay, I'll pack it in my house, my compound. Anybody want to buy, bring the buyer, send the photo, the picture on the media. One day, they brought a buyer. Okay? The buyer happened to be this person that they now arrested for this container going to east. Okay? Gbogbo àwọn wàṣẹ́ ẹ̀dẹ́yẹ̀ ló máa mọ tí mò ń sọ àwọn gbogbo èèyàn tó sọ mo ti sọ story yìí rí are you getting me that's how I got to know the person okay they brought this person to my house and they are telling me they say if I want to sell my house also it's an Igbo person he can buy my house as I'm talking to you now an Igbo man is living in my house and I'll be calling him since morning he's not picking ayé yìí máa bàjẹ́ o ọlọ́run gbọ́ a ti wọnú ìjọba iná ó ti yẹ yín mẹ́ẹ̀. <laughs> Ati wonu ìjọba yìí ayé ẹ̀yin ká máa bàjẹ́ sẹ̀ so this person they, when they telling me that hey they say is is rich and that Ikotun area eh they say is the one that in that Ikotun area ah they know him oh nobody is he has a lot of plaza anywhere they took him he will they said they want to buy said he like we buy it he have a lot of property they just told me that day I was okay no problem he now said we have to bring the car to his office you understand me no before the the before he visited my house I mean, before he came to view my house he want to value my house you know he want to buy my house oh you know together with the car one dealer like that that I pack I mean that I I that he said he want to buy the car that he leave So getting to his office, they told the the the I think the agent the they are also dealers, you know. Níbi ọ̀nà ìkọ̀tún yẹn náà wà. They said, ah, the madam, we don't know what they did to Wasiu and the Wasiu said anybody should not get close to him, to her, this and that. Ìjọ yẹn gan ni mo tó mọ̀ Wasiu ni the main the main issue. Yes, God who made me. That day, he now said that I had the story that what did you do to Wasiu? But Wasiu, he said all his boys are the ones selling for Wasiu. That even the pistol, Wasiu me, he said, but you sorry ti me, omi he said, í ṣe mo you, he said, but you Kì í ṣe I just want to people to understand the government of Nigeria. The police should understand what we are saying. So that kó má dàbí irọ́, mo ti sọ̀rọ̀ yín náà rí. That I said that's why that time I was shouting. Hey, all the people going to Turkey, going to Turkey, where they are bringing SB to destroy Nigeria. You know, I used to shout it. Come bomb one for me. Instead of the government, they are also fighting me. As if they are the ones sending them. They say they want to bring them down. Oh, you know, they bring them down. That's why they fear me, oh, because I give information. Original one, no be said story. So, the person who want to buy my car, now say, you say you want to sell your house again. I say I just want to sell the house. I want to move out of the area. He said, okay, let me go and see the house. Okay? He paid for that, house, that, that car that day. He paid. He bought the car from me. The guy, he bought the car from me. The guy, that Igbo guy, lega lega can destroy. Mi wọ́n ti look at, mọ́. He bought the car from me. He paid. He wanted to give me cash. I said, I don't take cash, yo. And, I, and you know, the, their boys that took me there. I said, I don't want to, I don't want anyone to go, go go. call on me long. When I was going, I went with my, my, my, my sister's son that live with me, you know, with those boys. They said they want to go to that, to the person that want to buy the car. I went with my, ọmọ yẹn ń gbé lọ́dọ̀ mi. Ọmọ yẹn náà, ayé ò remain the same látọjọ́ yẹn náà. As in, ah, momo yẹn gbogbo wọn bẹ̀rẹ̀ sí misbehave. Ẹ máa gbọ́ o. They initiate Nigeria you have to break this or it break you and when you break you be pieces so this woman said i mean this man said okay after paying the money i said they have to go and pay the money to their account he gave them the cash to go and pay to my account in Nigeria okay i collected few cash and they went to pay the money to my account That's how I got to know this person. And they said the house he can buy. He said, okay, let uh, you want to go and see the place. I don't even know that before I go to the place, they're already talking about. Um, he said uh, they said Wasiu. I said Wasiu. He said they said um, you can talk to him that his boys is the one that sold the pistol, the kiriko for him, this and that. He was talking. I've said this before. Aha kẹ́ lè break wọn kẹ́ má bàa ṣe pé tóńtó àkàn Ìyábọ̀ Òjó be connected because kòkò tó máa ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà mí ní Wàsíù ni o mi ò fi bà wọ́n láyé jẹ́ wáyé yín ò ní bàjẹ́ o Mr. Wàsí mi ò ayé yín mi ò gbàdúrà ìbí fún yín mọ́ but tó nílẹ̀ sí ò bá fún gbámọ́ ètò ti fi sílẹ̀ a gbúdọ̀ yanjú ẹ̀ kó má bàa máa ba ilẹ̀ jẹ́ tó bá mo ti sọ̀rọ̀ yìí rí o That's how I got to know this person. If I don't mention your name, the story will not complete. If I don't mention the car, the story will not complete. People will not understand it. If I just back up Lori Erefe, and the people will ask me, how do you know the man? I don't know the man, no. Oh. I just want to sell my car. Okay? And the agent brought him. And later after paying for the car, he said he want to assess my house. That's why he came to the house Everybody was there that day. They were taking the picture of my house. I said, they, they, I mean, they can go there and take the picture first. He said, I said the picture will not be okay. If they take the picture, he may not like it. But if you go there, he will like it. Okay? He said, anytime you have time, he will go. And after paying the money, after one day, like that, he came with those boys to assess. You understand me? The house. He came to the house to assess and took the picture. You understand me? So, and after that time, he said, okay, don't sell your house. Listen, oh, say, madam, don't sell your house. Let me see, maybe I can talk to Wasiu. And if I talk to him, don't sell your house because if you sell this house, they will collect the money from you. You will not be able to build another one because that's their plan. But I'll be looking for a way to speak to Wasiu Ayinde. When I speak to Wasiu Ayinde, I will look, I will tell you to look for shop. Or you go to America, use whatever money you have, be buying things and come. When I come from, I brought a container from Turkey. No, when he came, no, be, no, before that. When he came to my house that day to assess the house, about to open door for him, I opened the gate in the compound. My door like this. He said, ah, ah this is my door. The man talk like a, he doesn't shout. He talk one by one like that. It's very quiet. He said, but this is my door. Where did you buy this door? I say I bought this door from the Banji. Not the band that is singing. Banji tó ń Ni ní ọ̀nà ọbẹ̀ yẹn. I say I bought the door from the Banji. I'm speaking about the Banji also. I say I bought this door from the Banji yo." Oh. He said, but oh, he said, yeah, I'm the one giving the bank. He said, it's my door. He said, anywhere I see my door in this Nigeria, I know my door. Ah, that's okay. Oh. He said, Oh, the bunch. He says he won't give giving the bunch, supplying the bunch. Okay, he says he give the bunch to sell, and after he will pay money. You know, as okay. Oh. So he now said to me that you have a, the, and then I have a shop in my front, in the front of my house, selling drinks. No, I selling provision first. I start selling provision, rice, and other things. You know, food, item, and provision. First, I sell clothes when things was not moving the way I want, I changed to food items and uh, provision like that. I'm still selling clothes, but that one was inside. Now, he said to me that this provision you are selling, what I can be doing for you, I always order drinks every week. A lot of money. Be selling it, I will be patronizing you. That what I can do for you. You, get money, you get back to yourself. you understand me? He said, don't sell it. Now dis uh, discourage me not to sell the house. That is going to help me to find out those people exactly what I did to them that they are disturbing me. That I should not worry. I should be selling the provision now and drinks and whatever it can be ordering from me. It will just to patronize me so I can get back to my feet. I should not sell my house. That's it. So He said, I mean, and I asked him, what do you normally buy? He said, like, he do, he do buy food for charity, like bag of rice and drink, all those drinks. also. He always travel to East. You go with the drinks. They do party. He said, I said, okay, yam. He said, you always order yam, those big, big yams, to share to the needies. Torí ẹ̀, when people sharing food for you, it may be good pre-food, it may not be good, I don't know. So he always do charity. Because of this man, aside selling yam also, I will travel to the part of part of Nigeria to to go and get the yam. I will get a lot of yam. I will load it in the car in the those this thing also. I'll bring it to Lagos. Part of it that is big, majority of that yam, the, this man will I will I've just dropped the yam. You tell me anytime you have the yam, anything, just drop it in the in the with the gate man in his office. When you drop it with the Hausa, Hausa man, the one in the gate here, they will pay you. I mean, he will pay you, if will transfer money to me later. I should not worry. And I see he's rich. Anytime I bought, I will travel to the farm to go and buy the yam. I'll go and drop part of it, the one that are good to the door to the security officer i mean that is the gate man in his office there then at time he will send people to go and collect uh drinks that um a lot of hundred a lot of spirits i start selling it i wasn't selling it before you know because he said he want to be buy and i believe i'm going to get money bó ṣe so one day i now supply this man you understand me I supplied this man. And this man always promise, if he promise you tomorrow, he will pay it. You understand? After some time, I couldn't hear from him again. All the phone was switched off. I was now, I was now crying. He said, don't worry. Even the car you sold, that you don't have a car again, you're going to have money by the time I start buying from you. Then you buy car the man was very nice yo uh-huh. I started calling this man the whole phone was not going through again I said God mumbo ń bọ̀ náà jẹ́ kọ́kọ́ fi mo ń bọ̀ jẹ́ gbé sójú mi after some time I started calling this man the phone was not going through his phone was not going through for months I started crying like ah, ah. I supply this person the phone was not going again when you go to the office girl ilé wọn báyìí bí ọgbà alágbọn ni ní office. ni you can't see anybody and it's not even easy for me to go because now I don't even have a car I do always shatter tires there nígbà tí mo ti wá ta mọ́tò mi lẹ́nu pé kí n fi ṣe mọ́ kí n tó fi ṣòwò okay o ó wá di ní ọjọ́ yẹn lálẹ́ mo ti wá gba kádàrá mi I was crying most of fún màmá kan tó wà níwájú ọ̀dọ̀ mi pé sórí mà tí wọ́n máa ń kó iṣu ń bí táwọn ọmọ ẹ̀ máa wá yẹn tó máa kó drinks tó ń dẹ̀ máa sanwó fún mi if you pay me that time yẹn téèyàn bá rajà bí ọjà five hundred lọ́wọ́ ẹ̀ ṣe tó ń sàn tó bá rajà three hundred lọ́wọ́ ẹ̀ ó ti ọdún sàn ṣe mọ̀ pé at least wàá jẹ inú mi ti ń dùn padà fóònù mà ní okùn lọ́mọ́ ni dọ́fíìsì mi ò bá anybody mi ò rí kankan ọjọ́ kan mo débẹ̀ ó wá ní no problem mo bẹ haúsá yẹn ó kàn sọ jábàjábà kò sọ ó níwọ̀n tẹ̀ tí fún un lówó gan ó tún ṣe bí ẹni fẹ́ tọrọ owó lọ́wọ́ mi wà lá but níjọ́ kan bí mo ṣe jókòó nìyẹn lálẹ́ òjò ń rọ̀ it was raining and somebody mo kàn rí pé ẹni yẹn ọlọ́run ló yọ mí ọlọ́run gbọ́ mo kàn rí pé ẹni yẹn kówọ́ sórí torí mo máa ń ti géètì ṣọ́ọ̀bù torí ní nàìjíríà ṣọ́ọ̀bù mi yẹn mo máa ń ti géètì ẹ̀ bó ṣe kọ́wọ́ sórí irin yẹn nìyẹn èmi tiẹ̀ ìdóṣègbè báyìí mo kò tiẹ̀ sí mu mọ́ọ̀t tí mo sọ pé mo fẹ́ sùn mo mu mọ́ọ̀t wá ni mo fẹ́ fi míìkì sí mo kàn rí èmi àtàwọn ọmọ ọ̀dọ́ mi ọmọ ọkọ tó wà lọ́dọ̀ mi ọmọ èyí ọkùnrin yẹn tí mo ní mo gbé dání lọ lọ́jọ́ yẹn ó ti kúrò lọ́dọ̀ mi mo ti gbé lọ́mọ àǹtí nìyẹn èyí tó wá jẹ́ tó kù lọ́dọ̀ mi èyí obìnrin yẹn ló kù lọ́dọ̀ mi òyìnbó ọmọ ẹ̀gbọ́n mi náà ni òyìnbó yẹn ló kù lọ́dọ̀ mi bákan àti kan bá àti ọmọ mi ló bá kàn rẹ̀ ní pé mi ò ṣe rí báyìí ah inú mi dùn pé àwọ ah, mi máa wọlé nǹkan tí mo kọ́kọ́ sọ ni mo ní a ah, long time chief la máa ń pè chief how are you ó ní just open for me let me come inside òjò ń rọ̀ torójò wà lórí ẹ̀ ó kúrò nínú mọ́tò ó pààkì mọ́tò ó kúrò nínú mọ́tò ṣó ti yẹyìn mẹ́yìn ó wá dó síta yẹn òjò yẹn ṣe nǹkan lórí please open for me let me come inside àbádẹ́ open gate fún wọn ló bá wọ ilé wọ́n wà nínú ṣọ́ọ̀bù ilẹ̀ dẹ̀ ti ṣú ó ti tó bí ọwọ́ eight thirty eight torí bí eight eight thirty yẹn a máa close yẹn ti understand torí wájú ilé mi ní ilé mi ló wà ilé mi ní ṣọ́ọ̀bù yẹn so mo wá ṣí gate mo wá ní káwọn ẹ̀ náà pa gate dé inú mi ṣàdúgbà ah, mo máa gba owó mi mo ṣàwà lọ́kàn mi pé máa gbowó lè nì ti understand bó ṣe wá wọlé ló bá ní ló bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún mi money i been calling your number what happen sir No bẹ́ẹ̀ ló bá ní à ah, it's because of your money i'm owing and i know your condition that i make me to come that you don't hear news i say news which news i see a lot of news now everywhere in the world in nigeria he say no he say about the container that going to east about three or four container that they say they arrested with gun I said, yes, it's in the news. Yeah, I saw it in the news. We watched things. He said, yes. They declare him wanted that they say he's the one that owns it. I said, they declare you wanted. He said, yes. He said, that's why from since that time, we going from one problem to the other, and all these friends that our police also was assassinated, they killed, a lot of things. He was just telling story. He said, but don't worry how much is your money i now calculated the money how much is the money that day he pay part of the money he transferred the part of the money to me he said they are looking for him that he, before anything he just want to come and give me the money so that i will not think that he collected my money and he ran and people are be thinking that he's part of those like those people you know mo sọ fún wọn pé àwọn ilé ìjà mi lólè ilé ìjà mi lólè ilé ètò tí gba ó tún ní kí supply iṣu owó tí mo tún ti ta mọ́tò mo tún ti ń fi àwọn nǹkan mo tún ti ń tajà ó ti yẹ ó wá transfer owó yẹn fún mi part of owó yẹn ó wá lò máa fún mi ní ìyókù tó ti yẹ yín bó ṣe lọ nìyẹn ìyókù I don't talk about ìyókù mọ́ ó ti yẹ yín I did never talk about the remaining one again because later after some time they came to me tell me all the people working that some of the boys that they normally send to come and collect ọjà lọ́wọ́ mi lọ gba kó wá gba wine wine náà máa wá ń gbà kó wá kó drinks àwọn all the kind something ṣáà àtàwọn gbogbo nìyẹn náà máa sọ pé chief is arrested is in the Ikoyi prison and the day they turn ń sọ fún mi yẹn mo ti ra ticket mi ó dà pé kéèyàn máa lọ lọ́la ṣe ló tún wá dàbí pé àwọn pípù yẹn ń kọ́ káwọn tó ń ṣọ́ mi ah people are just telling me to forgive people i'm forgiving them but all these people all these people they are terrible people they call these boys because immediately tó ti ṣẹlẹ̀ sí yẹn tó ti ní problem all these boys they said they run some of them run abroad some of them run to Ghana they stole all his things they started sharing his things you understand me So, but that day when he came, he said he's not the owner of the container. That's what he said to me. I said, but are you the owner of the container? But the other day, you said you know all the police. He was talking about Nigeria. Nigeria ti bàjẹ́ gan. I mean, a lot of people tí ò ń ṣe ẹni tẹ́ fojú sí disturb Nigeria. I tell you. A lot of people you cannot suspect. They are the one disturbing Nigeria. They are the one disturbing some country. You don't, you can't believe it one day like that in my presence lọ́jọ́ tí a fẹ́ lọ tí wọ́n fẹ́ ra mọ́tò yẹn ọmọ tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n mi yẹn mi ò bá wọn sọ̀rọ̀ mọ́ ń sìn mi ìdẹ̀rù pé mo lè bá wọn sọ̀rọ̀ kì í ṣe rọ́ bá ní kó ń béèrè torí ní ọjọ́ yẹn ń gbà tá a dé ọ́fíìsì oúnjẹ pọ̀ mẹ́yẹn tọmọ tó ṣà ní kí yóò ní eat food is there lọmọ yẹn ṣà ń jẹun bùlà lọmọ yẹn ń jẹun bùlà ẹ ti wọn ti sàn bẹ́yẹn ọmọ yẹn ń jẹun bùlà lọmọ yẹn ń jẹun owó tó ń ṣàfihàn mi ni ti mọ́tò tí mo tà fún ọ tí mo gbóòlù ní ṣàní ọkàn mi wà tó dẹ̀ ní don't worry nìkan òkè nìkan ìgbádá ó wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn nínú ọ́fíìsì ẹ̀ èmi kọ́ ló ń bá sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé fóònù ẹ̀ máa ring bó ṣe pè nìyẹn ó pe ọ̀gá àwọn sójà mi ní ìmọ̀ tó jẹ́ mbẹ́ o ló wá ní ó wá ń complain pa business ẹ̀ pé ẹ bóyá àwọn ọjà òun kan wọ́n ń disturb òun wọ́n dẹ̀ ti sọ fún òun gbà yẹn pé tán bá help òun tán bá tí wọ́n bá tó bá help wọn láti stop àwọn niger delta ah. mo ti sọ̀rọ̀ yìí rí o bible rèé mo ti sọ̀rọ̀ yìí rí o but it's a thing that is very dangerous and that's why i'm saying that nigeria government should not take things for joke because people you are looking like that àwọn go take you for joke they are ready to destroy anybody nígbà tó wá sọ̀rọ̀ yẹn wá ní ẹ eh, but now i don't understand why they are now disturbing me my whole business after helping them this and that mi ò mọ̀nà tó gbà help wọn o that's why that time i was telling them that tó bá ti lọ tọ́kì ni bá ti rẹ́yàn tó lọ tọ́kì because kò sọ fún mi kì í ṣe pé bóyá mo mo kàn déédéé mọ̀ ọ́ ẹ ti wọn ti sàn bẹ́yẹn àwọn tí àwọn tó dẹ̀ gbé wáyìí náà àwọn boys yìí àwọn boys yìí gbogbo àwọn tó yìí sàn án ta ni ò mọ gbogbo àwọn olórin àtàwọn celebrating gbòòrò tó kó wá ra mọ́tò mi torí ńgbà yẹn wọ́n fẹ́ kí n ta gbogbo nǹkan mi dànù wọ́n ṣe máa ń fún ẹ ní advice ní sí pé ta gbogbo ilé àbí kò kó dànù wàá padà lọ bẹ̀rẹ̀ ńbì kan tó mọ̀ pé kò ní í sì fún ẹ ṣó ti yẹ yín when he was talking ẹ mọ̀ èmi ò mọ̀ bóyá mo àti blogger mi ta ni mo fẹ́ sọ èmi kò ní tó ṣe òye mi torí mọ́tò ní alọ́ tà ń bẹ́ẹ̀ láàdẹ̀ yóò ti yẹ yín bẹ́ẹ̀ kò sí tó kàn mí but later ọjọ́ tí mo fẹ́ kúrò tó kú ọ̀la tí máa kúrò nàìjíríà báyìí tí mo ti ra tíkẹ̀tì mo kàn rí pé àwọn ọmọ ẹ̀ kàn ilé mi ni. like bóyá wọ́n bìlífì pé kì í ṣe máa yẹn ló ní kán wá sílé mi o mo gbàgbọ́ pé àwọn ọ̀ṣẹ́ mi pé láwọn boys òun pé wọ́n use mọ́ ké wọn wọ́n máa use mọ́ gbogbo wọn gbogbo wọn tó níbọn yẹn ìgbà tó wá ní wọ́n wọ́n use mọ́ wọn ó ní ọmọọṣẹ́ ẹ̀ kan ọgbàlagbà báyìí ọmọ yíbò mo wá béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tí wọ́n fẹ́ lọ gbé wa sí tí wọ́n fẹ́ lọ drop wa nílé ṣẹ́mi kí wọ́n ti ra mọ́tò ń sìn ẹsẹ̀ la máa fi rìn lọ́lé wọ́n ní he's talking about business what do you what is chief doing ọmọọṣẹ́ yẹn sọ pé ó ló ní license ó dẹ̀ sọ́njọ́ yẹn náà ó lóun ní license apart from kiri yẹn ó ní license ó máa ń kó àwọn bóyá ìbọn wọlé ó máa ń ta ìbọn ó máa ń ta ilẹ̀kùn mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀ níjọ́ yẹn nínú mọ́tò pé nígbà tó fẹ́ lọ dọ́ọ̀pù wá pé how did you pink gun from kínní ó wá ní ó gba license pé wọ́n fún un ní license ṣó ti yẹ ibẹ̀ yẹn bóyá tó bá fún un ní pé kókó jagabula wọlé bóyá lọ kó kínní sí i don't know ṣọmọ pé mo sọ lẹ́ẹ̀kan bí mo ṣe fẹ́ kúrò nàìjíríà báwọn púpù yẹn ṣe wá nìyẹn wọ́n wá ní wọ́n ti wá mu eventually but ọjọ́ tó wá fún mi lówó yẹn bóyá ti mọ̀ pé wọ́n máa mú òun ẹ máa gbọ́ ṣé kìí ṣe ọlọ́run ló yọ mí ni ní táwọn ọmọ mi sọ pé apc o tí àwọn wàsíù ẹ̀dẹ́ wọn máa sọ pé kí n forgive wàsíù àwọn kan lórí burúkú kan lórí system sí wọn máa ṣe rí pé mo mo celebrate ọmọ ìlànà mi ìbínú sí o bọ̀ tí n bá wo ohun tí wọ́n ti ṣe fún mi ẹjọ́ ẹ torí ọlọ́run tí wọn ò bá da wàhálà bò mí ní ọjọ́ kí ló máa mú mi kí n máa ta mọ́tò kí n máa ta nǹkan ní mi tí ọjọ́ tí ẹni yẹn wá tó jẹ mí lówó tó wá yẹn ní gbogbo ayé gẹ̀dẹ̀ wọ́n ti ń tẹ̀lé ẹ̀ torí pé ẹni tó lọ fi orúkọ ẹ̀ ó láwọn yẹn torí pé wọ́n ti wá rí àwọn ọmọọṣẹ́ ẹ̀wọ̀n yẹn lára wọn wọ́n ti lọ kò láìpẹ́ láwọn ọkọ̀ ọmọ ibo náà mo bọ́n ṣe ṣe wọ́n ti wá lọ ń forúkọ ẹ̀ wọ́n lọ ṣe wọ́n lọ ṣe duplicate láńsẹ̀sẹ̀ ó ní wọ́n lọ fi ń kó ẹrù wọlé sí nàìjíríà ẹrù yẹn ló wá ń lọ ó ní gbogbo ibi tó máa settle tó máa sọ fún wọn tó ń bá ń bọ̀ torí àwọn yẹn lọ duplicate láńsẹ̀sẹ̀ àbí bó ṣe sọ o ìyẹn ni wọ́n fi dá wọn dúró ẹrù yẹn ni wọ́n mú fún ẹrù yẹn gangan kì í ṣe títí ẹ̀ bó ṣe sọ ní o ẹrù yẹn gangan ni wọ́n wá mú fún mo wá ní ó láwọn nàìjíríà ó ní wọn ní gbọ́ mo ní kò ṣe explain fún ọ lóòótì fún wọn ní kọ́bí pé wọ́n duplicate lancet òun ni pé kì ṣe òun mi ṣá mọ̀ gbà tó wá yá ní ọjọ́ tó wá fún wa lówó tó ṣe lọ after some time náà tó lò máa transfer owó àtúnpé kò tún lọ mọ́ mo ṣàdúpẹ́ pé at least mo rí majority gbà nínú owó yẹn bí mo kò ṣe máa dé làwọn yẹn wá bá mi wípé wọ́n mú chief eh, ní ó wà ní Ìkòyí I went to Ìkòyí because in tó sọ fún mi àti pé is a good person nígbà tí mo rí yẹn o tó lò máa bá kéwọn sọ̀rọ̀ tó lò máa bá lágbájá sọ̀rọ̀ tó lò máa bá kiri kan sọ̀rọ̀ mi ti ẹ̀ mọ̀ pé the case gbogbo bọ́n ṣe yọ mí lẹ́nu nàìjíríà yẹn púpọ̀ tó yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló wá ń sọ fún mi ṣé nígbà tó wá ń sọ fún mi pé you know hear again that time wey the gun wey dem collect from am wọn á sọ ọlọ́kàn mi pé ọlọ́pàá mi ti sọ fún mi yes ọlọ́pàá tó tẹ̀lé mi gbà yẹn ọlọ́pàá tí mo mí pé tó máa ń escort mi olówù bó ti sọ fún mi rí pé òun tẹ̀lé lọ́jọ́ tí àwọn lọ sí shoprite pé wọ́n dá dúró ó sọ fún mi ìyẹn náà wá ń confam mo wá wí pé ah tí n bá débi báyìí wọ́n sọ̀rọ̀ kí wọ́n tí n bá débi báyìí wọ́n sọ̀rọ̀ iná àwọn tó wá sọ pé wọ́n máa bá mi lọ bẹ́ẹ̀ mo wá wí pé òkè nítorí pé ó ti bóyá lọ pé kéwọ̀ níjọ́ yẹn o bóyá kéwọn ò wá sọ nǹkan tó dáa ní o ní o ṣe san owó mi fún mi mọ́ o ṣé ti ọdún sáà èmi tó fọkàn kúrò ńbẹ̀ ṣó ti yẹyin bẹ́yẹn ẹlẹ́ǹkejì ṣé mo pé mo dárúkọ ológun dúdú lẹ́ẹ̀kan ṣé mo pé mo dárúkọ ológun dúdú pé mo pe ológun dúdú ṣó ti yẹyin torí pé mo rí pé ó máa ń sọ̀rọ̀ fáwọn èèyàn ó dẹ̀ máa ń speak á dẹ̀ ló máa ń jà fún ẹ̀tọ́ èèyàn mo pè ń gbà yẹn tó lò máa pè kéwọn ní kí n fún ní nọ́mbà kéwọn mo dẹ̀ fún mo rí pé kò sọ̀rọ̀ mọ́ sí ọ̀rọ̀ kéwọn ṣe ti understand now mi fẹ́ gbẹ́nu kúrò lọ́rọ̀ kí wọn náà mo kàn fi ṣe example fún yín ṣe ti understand now láti ìgbà yẹn tí n bá ti rí èèyàn kan ṣe ẹ wá rí ẹni tí wọ́n ń pè ní the bank tí mo sọ pé ó talẹ̀kùn fún mi yẹn ó gbẹrù náà lọ́wọ́ máa yẹn ẹ máa gbọ́ o mi ò ní máa yẹn náà kì í ṣe jìbìtì o àbí i mean not jìbìtì mi ò sọ pé bóyá ó ṣe síbìtì àbí kò ṣe síbìtì torí mi ò mọ̀ rí later mo wá béèrè lọ́wọ́ dìbàǹd yẹn ah oníṣìfù lówó gan kìnnìkan kìnnìkan òun ló ń kó ọjà fún they are like this ṣó ti yẹ yín mẹ́yẹn they are like this they are close etiquette mẹ́yẹn now dìbàǹd gẹ̀dẹ̀rẹ́ mi ò mọ rí tẹ́lẹ̀ ọmọ kan lọ pati wọ́n invite mi sí jàkúsí party ní ọjọ́ tí mo mọ pàṣẹ ó party ni mo rí rí láyé mi o mi rí rí tẹ́lẹ̀ o ó dẹ̀ sọ fún mi pé nígbà tí mo ti ra lẹ̀ yẹn bóyá wọ́n ti sọ pé mo ra lẹ̀ torí wọ́n máa ń connect lórí ẹ̀ gbogbo tó ń ṣe nínú lébà tó ń ṣe tí wọ́n máa rí pé wà ní under yourself you are under them everything about you even what you don't know about yourself what about ohun tó ò tí ì mọ̀ wọ́n máa sọ fún ẹ kì í ṣe oògùn kì lè ṣàjẹ́ wọ́n connect ni they always act and penetrate and and tọ́mí kí ni mo pè lánàá tí wọ́n máa nọ́ọ̀sì ẹ̀ tí wọ́n máa mọ́nítọ̀ ẹ̀ káàkiri bọ́mbà tó mọ́ba You understand me? So anybody that, that monitor you, anytime they want to kill you, they can kill you, they can decide. Anytime they want to bless, they can decide. So they tell people, you understand what I mean? But all over bá yẹ́ mọ́ pé mo sọ̀rọ̀ èké tí mo tí mo sọ lẹ́ẹ̀kan pé Wàsíù Àyìndé mo fún ológun dúdú ó béèrè nọ́mbà Wàsíù lọ́wọ́ mi mo dẹ̀ fún ó lò máa pè mí padà kò pè mí mọ́ mo wá pé kò gbé kọ́ọ̀lù mọ́ létà tó ti wá gbàgbé o ó wá sẹ́ndì iṣẹ́ ẹ̀kan tó fi ń bú ó ń bú àwọn gọ́ọ̀mẹ̀ntì náà ni ó ṣàn bú àwọn politician kan á wá fẹ́ kémi wá jù síta láti bẹ̀ meanwhile o ò lè get hold of him ó sọ fún mi nígbà yẹn náà ológun dúdú ó ní irú iṣẹ́ tí mo fẹ́ ṣe ó ní kò yẹ kí n gbójú mi síta mo níṣẹ́ wo ni mo fẹ́ ṣe mo ní kan tó ṣe fún èmi ni so and I get tired of it and I expose people wọ́n ṣèkà fún mi ni and àwọn tó dẹ̀ ṣèkà fún mi mo yìí sọ di ọ̀la wọn ò wọn ò rò pé mo lè di ọjọ́ ìní They tried it, they tried many things. Ológun dúdú told me. Ètí mo sọ yẹn, ó ní iṣẹ́ tó ń ṣe yẹn le gan. Ó láwọn máa ń gbé ojú àwọn pamọ́. Káwọn má ba kẹ ma ba mọ̀. Ó sọ fún mi pé ṣé ibo lóhùn wà ní Irish pé Irish kì í bí bóyá tó òun tún jẹ́ Irish kìrìkan kìrìkan sí títẹ̀ ọ̀kankan. Níṣàmọ̀ lóhùn ní ó lóhùn máa ń kó Nàìjíríà òun máa lọ níwọ̀n dẹ́ni tó jùlọ dúdú mọ́. Do you understand what I mean? ó dẹ̀ pé wàsíù tó tọ́ wàsíù máa ní kán kúrò ń so nígbà yẹn tèmi wá rò ní pé àbí wàsíù ó ti pé wàsíù anybody wá ti pe ni torí ngbà yẹn I was happy that ah ẹnìkan tó ti lóun fẹ́ ra o ó lóun máa mi bá sọ̀rọ̀ ó lóun mọ̀ ó láwọn boys ó ní no be me sef dey talk to them because àwọn tó jùlọ lòun bá sọ̀rọ̀ wípé na my boys nǹkan tó sọ níjọ yẹn yẹn ṣìbìyẹn ó ní na all my boys they they do this for them no be me. nígbà tó dẹ̀ ìyá tó dẹ̀ ra iṣu àti oúnjẹ gbogbo ta supply tí wọ́n sanwó mọ́ ọjọ́ yẹn tó kú òní tó wá sanwó yẹn fún mi wọ́n ti ń lọ wọ́n ti ń wá káàkiri ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run tí n bá jẹ́ ẹlẹ́dàá tó yọ mí ní ọjọ́ yẹn mọ́tò tí mo tà yẹn kì í ṣe pé mo fẹ́ rà láti tà ọ́ mo rà láti máa gun ni láti máa fi kẹ́rù bóyá mo fẹ́ ra ọjà nígbà tí mo ń kọ́ ilé mi ẹ ti understand but they make sure you sell all your things tó bá dẹ̀ ta àwọn agbowó yẹn náà lọ́wọ́ ẹ̀ this is what they do gangi àwọn ọ̀tọ̀ ní gangi àwọn tó ń kó firearm wọlé ọ̀tọ̀ ní gáǹgì àwọn tó máa ń gbowó lọ́wọ́ àwọn èèyàn all of them this is all Nigeria bí Nigeria ṣe ti rí nìyẹn and all these people tó dẹ̀ ṣe atrocity in system Nigeria yìí tó ń rí owó nínú atrocity yẹn they will never want Nigeria government to succeed wọn ò dẹ̀ ní fẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nigeria ẹ̀ ń gbọ́ kí kọ̀ọ̀kan ṣe àṣeyọrí láéláé that is why it's part of things tí èmi fi support aṣáájú torí wọ́n sọ fún èmi according to the spirit of God in me aṣáájú nìkan ló mọ̀ wọ́n kò ṣe pé ló mọ̀ wọ́n personally bí kankan ló mọ gbogbo itú táwọn oríṣiríṣi àwọn èèyàn torí wọ́n ti lọ sí power rí wọ́n dẹ̀ ti face a lot of trouble náà ní system Nigeria wọ́n rí nǹkan wọ́n dẹ̀ tún people know things that happen in Nigeria ní tí mo ń sọ ń sìn kò ní jẹ́ big things fún àwọn èèyàn míì tó bá mọ̀ nǹkan tí mo ń sọ yìí ẹ ti gẹ́tì mi bẹ́ẹ̀ yẹn so nígbà yẹn tí mo wá pariwo anybody that go to Turkey o ẹ ṣe é kí gbogbo wọn o kọ̀tẹ́nà tó wọlé ẹ dẹ̀ máa lọ wo Turkey yẹn percentage of ẹrù tó bá wọlé tó bá seize tó kó firearm is coming from Turkey and all these ladies ìgbà kan náà ni madam esabod lọ fi Turkey ṣe ibùgbé àwọn gbogbo àwọn terrible terrible and dangerous dangerous ladies yìí they will be calling her mommy tó bá náà fẹ́ ní meeting points Turkey ló máa ló fẹ́ lọ láti lọ meet meeting points wọ́n ní wọ́n ṣe business ní Turkey wọ́n ní wọ́n báyàn rajà wọ́n báyàn di ẹrù wọ́n báyàn ṣe kọ̀ńténà wọ́n kó ẹ́síbìtì wọlé sí orílẹ̀-èdè nàìjíríà láti máa destroy àwọn èèyàn. ní ọjọ́ yẹn ṣé ẹ mọ̀ pé ẹni yẹn náà kò ní mọ̀ bóyá mo máa lè mo máa lè di blogger bí èmi gan mi ò mọ̀ pé máa bára mi bí ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ẹni tí mò ń sọ yẹn sì mi ò mọ̀ bóyá contraband bóyá ó gba license àbí kò gba license but ó lóun gba license ẹnu tàn bẹ́yẹn but ó bó ṣe mọ kínní ọ̀rọ̀ tó sọ ẹ́ tí gbogbo ẹ ṣe yamara mo ti sọ̀rọ̀ yìí o now Ìyábọ̀ Òjó ẹja wa padà sórí ẹ̀ nígbà tó di pé wọ́n fẹ́ ṣe election APC ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ o torí ọmọ ọ̀rẹ́ tímọ́tímọ́ lára àwọn girlfriend DMC ni gbogbo àwọn tó dẹ̀ wà lábẹ́ APC náà tọkọ̀ máa ń fi àwọn bàbá àti gbogbo àwọn èèyàn tó ń ṣe kíní ìgbójú they are all together with all these people but suddenly they break i don't know what break them maybe wọ́n get more offer from others tán believe pé tán bá ṣe léyìí wọ́n máa rí owó jù bẹ́ẹ̀ lọ i don't know but fúnra ara yín ẹ ti gbọ́ rí tí Ìyábọ̀ Òjó sọ wípé MC máa kówó fún un kò dẹ̀ fẹ́mi lówó rí torí mi ò mọ̀ wọ́n pé Wàsíù ló jẹ́ mọ́ àwọn nǹkan tí mo sọ gbogbo wọn yẹn yàtọ̀ sí pé mo promote olórin tó lórin dẹ̀ ṣe aṣíwá tó ṣe Wàsíù mo ti dáríjì wọn o tán bá ti fún mi lówó tí mo get back to my feet mo forgive them so ti yé but a máa jọ fọ Nàìjíríà yẹn a lè fọmọ o torí stain yẹn ti dógùn ṣùgbọ́n ẹrù ọ̀fọ̀ tí a bá lè yọ àti gbogbo àwọn stain àti kòkòrò tó lè pa ènìyàn a máa yọ kúrò níbọ̀ tí pé orílẹ̀-èdè yẹn orílẹ̀-èdè yẹn dógùn o ó ti dógùn kì í ṣe kì í ṣe kékeré are you getting me nígbà tán wá ní wọ́n mú kọ̀tínà mo ní ah, I saw it on news látọjọ́ tó ti wá sọ̀rọ̀ yẹn tí màá yẹn ti sọ pé wọ́n fi ń wá òun pay but i'm always uh, i report to them i'm still going to report to them kan tó wá mu ṣó ti and i report to them i still want to report to them but bóyá kò wá mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ó kàn wá fẹ́ fún mi lówó yẹn kó má dàbí pé òun gbé owó mi sá lọ o ṣó ti yẹ mẹ́yìn má yẹn ṣe everybody going to turkey mi ò sọ pé turkey ò dáa o bọ̀tẹ́ lè ń sin mo sọ ìṣeré ọmọ pa during that time wọ́n máa sọ pé àwọn Nigeria custom àwọn Nigeria police àwọn kan ń listen sí mi because they know that information tí mo bá give ó tọ́ ni and the people who also doing those things they also on Facebook do you think they going to like me they will be paying people to be disturbing me to go after me also you don't you think it's it's a joke ne in another form I give thanks to God because I may face tribulation here because people want them to torture me here. But I know if I'm in Nigeria, I won't be able to say this. And I won't be able to save life. Because say no to killing and terrorism, I'm saving life. Are you getting me? And that is one thing about my life. About my life. I don't know why God showed me a lot of secrets And God take me too many paths. When I tell you, I've seen things. Oh no, ni mo tún sọ, ìṣe rọ ni mo ti sọ́rí o. Mo ti sọ́rí. Ọ̀rọ̀ mà ni. Ṣé Ọlọ́run kọ́ ló yọ mí ní ọjọ́ náà lọ́hùn? Ní gbogbo ìgbà tán ti fi ń wá yẹn. Ó lè jẹ́ àwọn wàsíù àwọn MC gbogbo yẹn náà máa sọ pé kó lọ ra ọjà mi àbí kó lọ ra mọ́tò yẹn because any mọ́tò ló máa ń rà. Tó bá ti ra mọ́tò yẹn, ẹ ń mi definitely bóyá gbogbo àyẹ̀ngó ti ní kéèsì láti ẹ̀mù tó bá ṣe wọ́n lè tí mà bí bá ṣe wọ́n ṣe ní kán gbé mọ́tò lọ sọ́fíìsì ẹ̀yẹn tán bá wá ka mọ́ ọ́fíìsì ńkọ́ ẹjọ́ ẹ torí ọlọ́run tán ní ká lọ gbowó lọ́fíìsì yẹn èmi àti dámilọ́lá ọmọ ẹ̀gbọ́n mi tó ń gbé lọ́dọ̀ mi lájọjọ lọ àti àwọn agent tó bá mi tó gbé mà náà wà àti pé kó máa ra mọ́tò dáadáa láti ọ̀nà kí lorúkọ ẹ̀ tó bá kọjá uba tó wà níbi tọ́kì yẹn àmì níbi tọ́kì yẹn tó kọjá ibi uba tó wà níbi ìkọ̀tún yẹn àwọn guys wọ́n ta mọ́tò ń bẹ ni wọ́n mú wá tó bá jẹ́ ọjọ́ tí mo lọ sọ́fíìsì wọn ní kálá gbogbo yẹn ta gbé mọ́tò débẹ̀ tí wọ́n bá bá mi nínú ọ́fíìsì yẹn pẹ̀lú ọlọ́pàá táwọn ọlọ́pàá wá wá bẹ̀ nǹkan ẹ̀ ń gbọ́dọ̀ tí mò ń sọ àkóbá àdábá ọlọ́run má jẹ́ karùn ọjọ́ kejì ọjọ́ bó ṣe wá fún mi lówó yẹn because bóyá o ti mọ̀ pé wọ́n máa mú un ni o tán bá dẹ̀ kó n bá kó fọmọ ṣẹ́hun torí gbogbo ọmọọṣẹ́ ńgbà kan ti ní wọ́n wà ní àwọn ọmọọṣẹ́ ti sábẹ́ sí gbó bóyá tó bá kó fún ọmọọṣẹ́ lára ọmọọṣẹ́ pé kó wá kó fún mi bóyá ọmọọṣẹ́ yẹn ò ní kó jíṣẹ́ o bóyá màmá abílẹ̀ pé o lè lòun náà ṣé ti eyín mẹ́yẹn ó fún mi lówó yẹn ó dẹ̀ ṣàlàyé pé this is what happen ó ní if you check news now ó ní na me dey dey look for they say all my boys dey go duplicate but i no know anything about the thing but they don use my nonsense do that thing now they are looking for him you understand me so when i came on social media I use it to help Nigeria government and I was telling it also anybody going to Turkey any ah ẹni àbáyé èèyàn jẹ́ ọlọ́run gbọ́ but ẹni tó bá rí ibi tó bá rí tó wá pè ní rere ibi yẹn ma máa bayé ẹ̀ jẹ́ tó bá sọ ó ti yẹ yín mẹ́yẹn ègbédè ní bíbélì sọ fún wa pé ní ọdún ẹ̀ tó bá rí rere tó pè ní búburú tó rí búburú tó rere because any to rí búburú tó pè ní rere no ìwọ náà ayé ẹ stake ẹni tó rí búburú tó pè ní rere ìwọ gan ò save ẹni tó pè ní tó jẹ́ búburú tó pè ní rere yẹn tó bá yá ó máa dojú kọ ẹ́ á máa wò pé bóyá o ti mà sírí òun náà tó kàn fẹ́ bò òun kóun náà finish ẹ that's why you see people with evil mind they continue destroying people until they are being destroyed they don't stop they have no mercy because they want to cover their sin are you getting me now let's go back to Tonto and what Auntie Kemi used to do and what used to say. Don't forget that they said they sent Auntie Kemi to prison because of Yabo Ojo one thing or one way or the other. That they set people up. All these things setting people up. The same pastor that in my house that time in South Africa that came to my house to expose Yabo Ojo also. I don't know Yabo Ojo that time. I don't even used to watch Yabo Ojo film. That time it was Kunke Akine that was reigning. That is during the time of Sulia kan Ayétòrò kan and my daughter used to watch Sulia Ayétòrò kan o Sulia kan Ayétòrò kan and then because my daughter love that we be watching because she want to watch Sulia kan Ayétòrò kan I'm not used to them she's a young girl. to me oh she's young it's not part of people are always watching the movie I'm not talking down on, on her you understand me hey. now let's go back to her she's the part of the people that set Kemi Oluloyo you understand me that to tell you And I mean, Madam Esapod also said they plan for this lady, this Auntie Kemi, when it was America, all the problems she went through. And I know journalists and presenters and uh, book writers, those who talk about government and talk deep about things that happen, they always set them up or they finish them up. So, let's listen to Auntie Kemi. Don't call Auntie Kemi weary. She have something serious message most of the time and I've been telling you that she's used to power it's not even like all that we we learn in hard way bí ọ̀rọ̀ dark man dark boy ní ìmọ̀ nǹkan tó we learn in hard way all this thing I'm telling you if God didn't save me eh and I that man was being arrested in my house they met him in my house that day What will happen to my life? What will happen to my life? Although he will tell them that uh, she bought something for me because you understand what I mean? But he tó sọ pé wọ́n ra nǹkan me mi náà ṣé kílẹ̀ tó she ṣìkà nǹkan rere ò ti ní bàjẹ́ ńgbà mìíràn àwọn etí tó bá gbà lọ ṣé wọ́n that's why people used to tell me that I talk too much if I don't explain myself people are ready to rub you in the mud And that's what I'm training the government right now. That anybody they want to cover now their sin, they will eventually put the sin on you. And you are not the one, oh. They will actually put the heavy load on you. And it will spoil your career forever. And that is why people who ah, tí bá ṣe Don't expose, I mean, don't don't cover anybody that is doing evil. Like that man now, kì í ṣe mi mo fún ọ fi sọ́wọ́ you see that man they arrest in Nigeria I mo mú ni èmi kọ́ èmi dẹ̀ kọ́ mi dẹ̀ mọ́mọ́ ṣẹ́ẹ̀ tí wọ́n ṣe ìkà fún ẹ jọ ní sá but ó ra mọ́tò lọ́wọ́ mi ni ó dẹ̀ lóhun ó dẹ̀ sọ báyìí báyìí n tó sọ ń jọ yẹn kó má dàbí pé èèyàn change statement ẹ̀ I don't want to go deeper into the story papa but kó má dàbí pé play because mo ti sọ pé ìgbénifẹ́ tó bá rí tó I want to be plain mo ti sọ̀rọ̀ irí o tó bá yàtọ̀ mo lè má full lẹ́nìí ó ti but mo ti sọ rí ẹ lọ wò ṣòtìyẹ yín mẹ́yẹn so Ìyábọ̀ Òjó ní tòbí ẹ gbúdọ̀ open ojú yín sí orílẹ̀-èdè ní sí Nigeria government ẹ gbúdọ̀ ṣe ojú yín they are working for people they are doing what they are working for people and they could be dangerous to any system ah hate Ọlọ́run but me hate Ìyábọ̀ personally but let me tell you when you look at the face of people you pity on them criminal also if they arrest any armed robber àti gbogbo àwọn tó ń pààyàn yẹn they always beg for forgiveness and tell you to pardon them they won't do that again if they pardon them again some of them go back they go and reinforce those people who arrest them that they even plead for that they'll be the first person to hammer and finish up before they they, they start another operation so let the law take place eh, take care investigate all these things because they are doing beyond You will be thinking that it's just a fight. They are doing beyond expectation. People are doing more than what you expect. Suddenly he changed. And he said he, he have right to change and to follow whoever he want to follow. He Iyabo Ojo that time. Hey, Joe, me, oh, come for Igbo or Yoruba anybody Oh, Don't come for me. Don't disturb my daughter. Don't disturb me. We just want peace. We want everybody to have peace. The way people are running out of Nigeria, we're calling government. Most of the time, they kidnap. It's not government that kidnap. It's just the citizen that kidnap. Most of the time, the terrorists, the government also, they say they are looking for them. They don't know people who are behind it. All these things, mo sọ yín náà sìn, ẹ wo mo fún wọn vital information kan. Mo ní pé anybody tó bá ti lọ sí Turkey mo ní ẹ gbogbo ẹrù tó bá ń bọ̀ láti Turkey ẹrù gbogbo àwọn tó bá kó contraband yẹn tán lọ ra ìbọn tó ń kó wọlé yẹn ṣé wọ́n máa láìkí mi ni. Nigeria government ló yẹ kó like mi àwọn Nigeria àwọn tó fẹ́ kí àlàáfíà wà àti àwọn èèyàn gidi ló yẹ kó like mi but èèyàn gidi ò dẹ̀ pọ̀ ní orílẹ̀-èdè púpọ̀ náà so àbúrò ríjà ìjọba o ẹjọ́ mi níríjà yín ìjọba mi níríjà yín àti Canada àti America àti Nigeria àti gbogbo ìlú tó bá wò mí mi níríjà ìjọba o ṣòtì yẹn náà but mo ń help ìjọba náà ni láti help ara mi àti gbogbo nǹkan tí àwọn èèyàn ti ṣe fún wa nǹkan gbogbo ọmọ ọ̀rọ̀ tá a ti sọ yẹn náà ó ti yẹ yín they want us to they after people seriously like to set me up like somebody to come to my i don't know i still believe some people want people to to put me into trouble or to come and kill me i don't i still feel it up to date ẹ jẹ́ àgbọ̀ Okay, you see, there was a boy. They said they arrested and Yabo Ojo. I mean, they say gist lover, which uh, Atikemi accused Yabo being the one. You know, he said she said that they said there was a boy. They said police kill and they harvest all his the system. <sighs> Sorry. Ó ní irọ́ ni o, Atikemi ní irọ́ ni o. Atikemi said that story is a live big one that the boy had already been released and is already back to Istanbul. That the boy, the guy now is now in Istanbul, that in Turkey. Hmm. Oh yeah. posters, videos, and things. That was outrageous. Close to 30 million ló gbàgbọ́ ẹ̀. Close to. Ó wà tí tọ́tọ́ lọ́pẹ́ owó yẹn. All this time láti rebrand láti gbé orúkọ wọn láti rebrand so that people. All the people they said this gist of is speaking for they actually terrorists. You know that time the case they said they are holding some people for now, like those uh, boys they say you know they say they collected up to thirty something million, thirty million here, one something million here. You understand me? actually you don't need the, the reason why i'm trying to replay this video is because i was saying that the people going after people we say no to terrorists and you see when you say no to terrorists they will coming for you they make sure they make life difficult for you they make sure they want to they go after you they want to set you you understand me that's why i'm coming back to do this and uh, this auntie is giving a vital information that they said Nigeria police killed a guy, part of IPOB then, and they said they harvest is system. You understand me? And Kemi lawyer said, no, nothing like such happened. It never happened. That is a fake. You understand? And this is same Yabo Ojo said to that what killed Mohbad was the liquid they gave him that Nigeria NDLEA gave him a liquid that resort to his death. And that happened about a year before Mohbad died. And Mohbad go, Ajay go up and down playing. Before then, after that, he also went to play for his husband. You know, the current man that Yabo is dating now. Yabo that also promotes Mohbad before he died. And Mohbad also explained things to Yabo before this boy died. He explained Iyabo is one of those people who understand, who heard the story, who saw these guys face to face before he died. And now you can see he's now defending. And because Iyabo Ojo is defending, that's why a lot of people also, there's something because they believe that some things are not right with Iyabo Ojo. Okay? See, Auntie Kemi is saying that she's the one and Toto. Toto used to call herself a king. Real life. Toto call herself a king okay and yabo call herself queen mother they call us, they call themselves king and queen under this lover but they ó ní ẹnìkan tí wọ́n fi sí òun náà ni èmi sọ tóun adéjọbí ọ̀nàjọbí ni no, fi sí òun ló máa ń man say, i come in peace o yes he igewédò òníwó payín language ẹ̀ Language, ẹlọ́wọ́ tó máa ń ṣe blogging náà inú ọjọ́ tínú ẹ̀ bá dùn To bá rò pé òun ti fún àwọn èèyàn jẹ dáadáa ó ti fún ajúwájú jẹ dáadáa àtàwọn nàìjíríà police To bá ti rò pé òun ti fún wọn jẹ dáadáa and you are coming peace o oh. igewedo ni wo pa ẹ lọ wo ẹdun òun àti eléyìí kẹ̀dẹ̀rẹ̀ Ìyábọ̀ Òjó ló máa jọjọ́ ń ṣe ló ní ìjọ kan pé àǹtí Ìyábọ̀ à òun ò lè fi ṣeré o pé ìjọ kan bó ṣe pè òun lọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà nìyẹn ló sọ pé ó ti hápù ó ti hápù ó ti hápù o ó lóun dẹ̀ sọ fọkàn pé òun ti ń lọ nìyẹn o òun lè má wà lélẹ̀ ní o ó ti ń lọ nìyẹn ó ti ń lọ nìyẹn o kí ló ti hápù tí wọ́n bá ti jọjọ́ máa ṣe nǹkan kan ṣó máa sáré pè bẹ́ẹ̀ yóò tó máa sáré lọ wọ́n ti ń ṣe nǹkan tó ń fẹ̀sùn wọn ní big money you understand me ẹ jọ̀ọ́ o ẹnikẹ́ni tó bá jẹ́ pé wọ́n use mọ́ ẹ jọ̀ọ́ my vice president former vice president of Nigeria i'm sorry if anybody are not used to you i'm not blackmailing you o and i don't hate you because nǹkan tẹ̀mí kàn notice pé ó máa ń pè wọ́n ní ọkú á dẹ̀ máa bú aṣáájú á dẹ̀ máa ṣépè fún aṣáájú á dẹ̀ máa pè wọ́n pé gbogbo nǹkan wọn fraud ní oríṣiríṣi ẹ má bínú sáà o mo ti rí many many places tó ti máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ni mo ṣe sọ kí n ṣe pé bóyá mo ń bú yín sá àbí mo hate yín o àbí mo disrespect yín sá o ṣó ti yẹ yín bẹ́yẹn hmm, ẹ jẹ́ ká máa play ẹ lọ You see? Oba. You know, do you know Toto Dike real life, I mean, normally call herself king. And under gist lover, they called, they said, what is meaning of Tonto, I mean, king in Yoruba? Is King Obani. And that place, they always call that gist lover, Oba and Queen Isha. I don't know. Hmm. sinto disso. No. during the when the Mohbad uh, Mohbad passed when they came Mohbad, you know Yabo went to one of the uh, Malian's uh, boys, and he was trying to one thing about these people, they will pretend to be a nice person. That little niceness they are using to cover up their dirty shame, their dirty secrets. You see, Auntie Kemi throw a question and it's very vital. He said that day, G's lover was live. Toto Dike also was live. And nobody know who is Toto. I mean, Yabo denied that she's not the G's lover. Okay? And that day, why is it that G's lover was on, I mean, live when she, Yabo went to DJ Splash house that day. You understand me? Ìyábọ̀ Òjó, I mean, Aunty Kemi, very vital question. Ibi báyìí, ẹ má gbàgbé. Let's listen to it again. Aunty Ẹ do you understand it now So ye, yín that day tí wọ́n lọ sílé DJ Splash yẹn Ìyábọ̀ everybody notice but me èmi ò lọ sábẹ́ but níjọ́ yẹn mo notice pé mo wo ni ori orí lover you understand me Ìyábọ̀ was live gist lover also was live on the same events and aunty was saying now that two people hold camera that day who is there in that gist lover house that i mean that place wey dey interview dj splash who is the person definitely wọ́n máa mọ ẹni yẹn dájúdájú dj splash náà mọ àwọn èèyàn wà ń bẹ pẹ̀lú ẹ̀ story yẹn ti gbogbo nǹkan àti pé àwọn tó follow ẹ̀ tó jẹ́ pé ó ti sọ fún tẹ́lẹ̀ náà you understand me you can see ta ló wà lórí life ta ni ẹni tó gbé kámẹ́rà kejì yẹn dání the person the second person is the one running the gist lover Okay, part of people originally run, I mean, run cheese lover. Mm. You know what? Iyabo, she wasn't holding her phone. She gave her phone to somebody recording. And she's the one interview the the case, the guy. Tonto is the second person. She hold her own phone. But Iyabo phone was not with her. Give it to somebody because she's the one talking. So the scene has to be recorded. Now, Sister Kemi lawyers ask a question, big one. Who is that person holding the camera that day? And the person went live. Toto Dike went live on her phone. I mean, I mean, Iyabo Ojo went live on our own page. The second person went on his, I mean, G, G, I mean, gist lover. So, the case is settled. And this one is also on the media. It cannot be changed. Alright? So, we also experienced that when Mubai died, Iyabo Ojo wanted to lie on Nigeria governments, And a lot of people will be killed, a lot of atrocities will be committed in Nigeria, they will call Nigerian government to the level that wọ́n ti parọ́ mọ́ aṣíwájú jìnnà kì í ṣe irọ́ ó ti yé ìyẹn bó ṣe jẹ́ and there are some people are funding them according to this now is there somebody from IPOB this and that they are <laughs> ẹni tí mo sọ pé wọ́n ló ń kóbọn wọlé yẹn náà tí wọ́n sọ pé ó ń tàbọn náà títòótọ́ tó ra mọ́tò mi òun ló wá ra mọ́tò tí ẹ kìíní sọ pé òun fẹ́ fi kó ẹran lọ fún kìíní gbà yẹn wọ́n ní máa méjọ pé mo tà ẹni tó ní kó rà ẹni tó rà nìyẹn ìwọ́n dà òun ló ra mọ́tò yẹn torí gàjí ti kọ́kọ́ sọ pé kí n fún wọn tí mo dẹ̀ ní mi fún wọn ó ní kí n fún wọn àbí kí n tà fún wọn mo dẹ̀ ní mi fún wọn so wọ́n dẹ̀ ní máa tà dànù mo ta ẹni tó rà nìyẹn ọ̀tẹ́ níyẹn náà ló sọ pé òun ń ṣe ọmọ Ìgbò náà dẹ̀ ni ẹni tó wà ní ilé mi yẹn náà ń ṣe ọmọ Ìgbò ni o hmm, ọmọ Ìgbò ó ti yé mi nǹkan tó ń ṣẹlẹ̀ I don't want anybody in abroad, the government of Canada, anybody should support these people. They can be dangerous. They call that they can present themselves to you good. They are dangerous. The criminal have no label. Until you investigate them, until their secret is open. Okay? Until their secret is open. Okay? Mm-hmm. The reason is that I'm not saying that you don't criticize people, but why are you criticizing certain people and you leave certain people?

So do you have like a syndicate of bloggers who admin the pages? I said yes. When one page is yanked, their job is to open 10 more. Who are these persons? Don't forget, after I check uh, that gist lover something now, after I finish the first shot, they started posting, Yabo, hey, I'm beautiful, look at my beautiful face. We are not talking about beautiful face with bad mind, with dirty hearts. We are not talking about that. I wasn't talking about that because after I, I mean, I'm not accusing her for seeing a picture on that pages. The next thing they post there, when you check it now, you see, ah, I'm beautiful. You are ugly-minded person. Your face may be beautiful, the way you, but your mind is never like the way your face, even your, to me, your face, anybody is beautiful. Ọ̀bọ̀n gan tó bá gbé kinní sí, tó bá it used to be beautiful. Okay? So that one we are not talking about that. We are talking about the evil that happen in our system. What who are the cause? What is this? Because people want to make money, people want to be enjoying themselves, flaunting the money on the social media, oppressing people. They destroy a lot of lives. They involve in many bad activities. And they don't want people talk to talk. Please, Auntie Kemi sọ̀rọ̀ jàre. the one that working for them you know they will they speak to people they don't even know their face you understand me the way they they speak to people so that's what what uh, Anshikem is saying right now that those boys they arrest that that was arrested they do normally post give them something to post you know somebody can give you send something to you okay post this post this post this that they pay the person collect money collect money you understand me Actually, if they want to know those boys, if they if there's transaction between them and Yabo, they will surely know. They will know. Because even somebody sending post to to post, if somebody sending you something to post, with the be technology wa ṣe ti rí they can easily get them. They can check accounts of any that's why I said the, the rich people in Nigeria because she will say they want Ganinu Ayina Wele. They should be investigated wherever their money is coming from nobody should be bigger than the law if you have a boyfriend that is a politician that gave you money no problem but if you don't have such and whatever you have you do you have done for to for you to fetch to get money in the system should be also be exposed because people just tell you today they just turn to billionaire their money cannot be traced I mean their money no nothing and they'll be abusing you they want to they kill a lot of people physically and spiritually by bullying by you anyhow anyhow even sending people to attack and that's where they tell you they are boldness they have so boldness they attack even the government they attack people that are doing evil will be having boldness to be attacking governments this is what they are doing he came to Canada the other day he is a friend to Canada also he come to Canada. He just, is working for. Nigerian police Olubukola does not know who is working for. Òun mẹ́tò bá ṣiṣẹ́, ó ni fún Gistlover. Uh, what Auntie Kemi said is, is very, very, very, it can be truth on 75%. Yes. Because I remember some of these uh, faceless uh, Akewi, faceless Akewi, They wanted to use my face. Yes. Faceless Akewi. They send them to me. They said they want to come and fight for me. Oh. They come and come out to do this for me. Oh. You understand me? Including Ologun Dudu. ati Baba àti bàbá kan tó All these people, small, small boys, some of them are small boys. You can't know the person under it. The original people You understand me? If I'm not wise that time, if I'm not wise, I will be anytime they finish their their attack, like all those uh, abuse words, they say they want to correct some governor. They don't show their face, so they will send it to me. Ologududu send one of his video to me, and he was abusing that Abiodun and some politician also and he abused Tinubu like I mean President Bola met Tinubu like ló and also I say I now ask myself I say it's like Ologundudu is crazy o Ologundudu that I sent to Wasiu that day that's why I mention Wasiu anything I'm saying that Ologundudu that I sent to Wasiu I did that day to come um, I mean to you know just to, to for this person to leave me alone he refused now he abused all the governors and he sent me the video to come and play it on my platform and all the politicians will be going after me and the person giving them the story if they are somewhere you understand me they see friends. those people giving them the story they see be friends to the president they are abusing and all the people they are abusing those one will be seen there like good person and you you be a fool they will use your head to rob it because already you are exposed in some area they are now planning to destroy you in one way or the other you understand me so it's possible that day before when that guy just said he want to be sing me he want to sing for me he started singing ayekoto akinyami that time ayekoto if this one is ayekoto akewi o kì í ṣe akindele o kì í ṣe ayekoto akindele o. èyí yóò tẹ̀ tún ti ń yé mi bọ̀ díẹ̀ díẹ̀ báyìí sí i nǹkan tó ń tún fẹ́ strike mind me no so this ayekoto And he said the message that day, I was on the live chat oh, on Sunday like that. This uh, one of them, Ayekoto just sent me uh, something, and I was playing it. And he was abusing Dapo Babiodu and other people. You understand me? And definitely you know. I was like, eh, what I play on burúkú làwọn eléyìí. Ó ti yẹ yín And during that time, oh, náà ni mo ní mo fún lówó tó bá mi ṣe fídíò láti support yìí ọmọ tìbí yẹn nígbà yẹn o lẹ́yìn ìgbà náà wọ́n ti sanwó fún wọn tó máa ti bú mi káàkiri they change voice they change many things so if i'm not smart one of them i say i i purposely bí mo ṣe gbé fèsì ìjọ tí nígbà tí mo máa gbé fèsì ológun dúdú gan ó wà ní darkness ó méjì òpó pa nọ́mbà yìí mo pe fídíò kò gbé pàtó kọ́kọ́ gbé bó ṣe kọ́kọ́ gbé báyìí kò kò gbé dáadáa sójú kínní ó pe ó dark mo sáré mo mo screenshot ẹ̀ bọ̀ clear so ti ẹyin bẹ́ẹ̀ because mo ti mọ̀ pé they are up to something they will they are faceless they will go for big big people you understand me they will use some people and they will be paying there they paying there good they have money oh. they have money and when they are singing when they are abusing them like this some of them they be àwọn tó fún wọn ní story yẹn they be telling them go and give them money jọ̀ọ́ go and give them money and they will leave you alone àwa nìkan for you to know that it's only me Me only lè sọ So the people that are speaking the truth on this social media they don't have crowd they don't have followers, they don't have money this aunty also wọ́n frustrate ayé ẹ̀ kó máa ń tọrọ jẹ ni wọn ò ní jẹ́ because she is too hot she is too truthful apart from these people they are also up to something wọ́n máa gbẹ́pẹ́ níwọ̀n òbó wàá máa gbọ́ tó bọ́lá oh, ẹ̀yìn ẹ̀kẹ́ ẹ̀yìn ẹ̀kẹ́ ẹnu ẹ̀ máa bó that you don't have secret all these things the nonsense things you have done with my life if God have not saved me if I shut up my mouth today by today they will finish me up it's not me that will be talking o. Oh. I love this on the Sister Kemi page let me go there I want to share something also. Hmm? ẹ má bínú o àwọn fíìmù. ìgboro ti dàrú o àmọ́ ah people are terrible people terrible I tell you mo ti kẹ́mi dáa. I want to quickly show you bóyá mo ti bóyá mo ti block wọn lórí eléyìí let me go to another page. Mm. Mm. ó dàbí pé current one tí wọ́n lò lélẹ̀. down ṣe rí eléyìí sìn I share this also on my platform it's not a joke you can see that you see Baba Jesha and Iyabo Ojo and uh, eh, Toun don't forget that time they use Esabod to the level that Toun also call her daughter Asabi. and on this show on this page i mean on this um, post only plot to mo, murder Baba Ijesha plot to murder Baba Ijesha when i was doing a phone interview with Iyabo Ojo and Adetoun Onajobi in 2021 about Baba Ijesha saga they fuck up the entire interview with Adetun. you know When you read it, I share it on my platform. Let me share it again and again. Okay? Please follow our page too. All right? Like, don't forget that Baba Ijesha also, yeah, eh, kí this man in the, I mean this woman in Dublin, Esabod, ó sọ nǹkan kan nígbà Baba Ijesha àgbà tó Dublin, ó ló ń gbélé òun, meanwhile ẹ ń gbọ́ o ó ló fẹ́ rape and before the time kò sọ́rí o bàbá ìjẹ̀ṣà always praise Baba ìjẹ̀ṣà always praise esabod ó máa ń ṣe content fún esabod all the time tó máa máa fa ojú ẹ̀ mọ́ tó máa máa bá ṣe wọ́n máa wọ́n close they are close you understand me because that time Baba Ijesha opened a lot of secrets. Actually, it's part of people who open Ife. Ife information about the king of Nirisha. Okay? To Esabod. And that time when Esabod, eh, Baba Ijesha was not talking, and they saw, I mean, Esabod was sued to court, many things happened. It's like, quickly, like Baba Ijesha was also now like talking to Onirisha Oh we pay okay oh òun nìkan òun ló gbẹ́jọ́ wá ó expose Esabod Baba Ijesha with evidence the way he normally send message every information how people were being killed taking their land by bayoni and that is part of the reason Baba Jesha was is part of it and many things and then he started talking about Nigeria government police and all those things you understand me tó bá ti fẹ́ pa é dànù wọ́n á ti ṣe burúkú kan sọ́rùn ẹ̀ tó máa fi wí ọrùn ẹ̀ báyìí láti lè láti lè jẹ́ kó wù ẹ̀ lọ kó lè kú ṣó ti yé bẹ́ẹ̀ nígbà tó sọ bẹ́ẹ̀ check it Ìyábọ̀ used to mi ò sọ pé kábíyèsí ni o. Ìyábọ̀ used to tóun yẹ ọ̀fìn sẹ́mu wá ní pé tó ń lọ sọ́dọ̀ ààfin ó lọ sáàfin ó ṣà máa ń ṣe gbogbo wọn ìṣẹ̀wà kábíyèsí tèmi náà bá lọ sáàfin sìn tí bá lọ nàìjíríà mi náà sìn tó bá wù mí láti lọ kí wọn ọdún mo ti pè wọn lórí fóònù wọn ọ̀dẹ̀gbé kọ̀ sómi ìrẹ́pọ̀ nídìí láti lọ kí wọn ẹni tí máa kọ̀ lọ kí náà ní kọ́lọ̀ bá mi dá aṣíwájú bọ́lá ahmed tinubu sí màá kí wọn màá kíyàwó wọn gbàjàbí àmìlà ni màá tún kínú máa kí àwọn ẹ ṣáà máa máa máa máa kà á ṣó ti yín ní òṣèré o all of them àní ìgbà tí ìjà tibí tó fa wàhálà a lot of people die o wọ́n já báǹkì wọ́n já gbogbo prison majority prison o ní nàìjíríà gbá yẹn nobody talking about it o tèmi lè ṣe yẹ ẹ lè yìnbọn tókè nǹkan ní tí wọn bá ṣe nọ́ọ̀mà ni wọ́n ṣe ní tí ò ṣẹlẹ̀ nọ́ọ̀mà ni wọ́n ṣẹlẹ̀ wọ́n máa fìyẹn sẹ́nu àwọn èèyàn tòbí kọ́sí kìíní ní tó bá ṣe main thing èmi ò mọ àwọn tó wà ń bẹ́ẹ̀ o but bí mo ṣe ti sọ lẹ́ẹ̀kan yẹn all these people they are working for terrorists to God who made me they have backbone they have supporters they have people pay them the people pay them apart from pé wọ́n ń hold àwọn èèyàn ransom tán ṣe sọ yẹn ṣì ń gbà àrígbà lórí bíbá wọn tó máa sọ fún wa ẹ mo tún fẹ́ má jẹun gbàgbé Tunde Ednut is <laughs> a bad blogger also presenter because anybody that come for me without me offending you despite pé I celebrate that guy yo on my platform go and check it it's still there on my platform ṣé lórí Auto Bola ni àbúrò ètò Success Ola i celebrated him ó wà náà wọn tó dúró ti platform mi báyìí tó máa ń dúró pé wọ́n má ti yàn tó dẹ̀ máa ń ṣiṣẹ́ fáwọn girls àtàwọn celebrate àtàwọn kan ó lè máa mọ̀ pé wọ́n ṣe nǹkan burúkú ó dẹ̀ máa ó close máa wọn celebrate dáadáa but a lot of celebrate kì í ṣe gbogbo wọn náà but a lot of our celebrate are bad o they are bad heads o so Nigeria police Nigeria government if they come this time around for you you see they have been looking for a way to come for you we have been opening the secret for them not to come because we know that it's not going to affect you actually it's going to affect innocent people in Nigeria to give them out to wọn bá tún ń kọlu àwọn èèyàn wọn tún wá bẹ̀rẹ̀ sí jẹ́ wọn bá bẹ̀rẹ̀ sí dàgbòrò rú wọn tún máa fowó bẹ̀ wọ́n wọn tún máa tún bá pààyàn tó tán ṣèkà tán wọn tún máa fowó bẹ̀ wọ́n àwa tá a dẹ̀ ń ṣiṣẹ́ báyìí àríṣi gbágbà o ẹjọ́ bá wa fi ojú sí ẹjọ́ gọ́ọ̀mẹ̀tì ó ti yẹ yín ẹ má pè ní eré gbogbo nǹkan tó náà ń ṣe yìí kò sí àwọn ò tí ì ṣètò ntí tó tó àmì àmì tí ẹ̀ mọ́ tó ń tó díke but Ìyábọ̀ Òjó àti Tóun Ọ̀nàjọ bíi face to face of recent ló tún jáde ó defend Mohbad ó defend pé torí wọn ò fẹ́ káṣírí ẹni tó pa Mohbad gangan they pay them to defend anybody pé torí ẹ̀ gangan nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọba tó bá dẹ̀ sọ pé ìjọba ló pa àṣẹ mọ́ pé wọ́n ní ìjọba tó wà ń bẹ̀ wọ́n tún dárúkọ ọmọ aṣíwájú èmi sọ pé ẹjọ́ o ọmọ aṣíwájú kọ́ dádì gbogbo wọn mo ń sọ mo fún information àwọn èèyàn pé mo ń ni they will change the narrative they will change the focus they will put the, the story to another place pé tẹ máa ma point tẹ ní fi tí ẹni ẹ máa máa wò pé gbogbo nǹkan máa lé mi just for you not to get justice so gbogbo yín nílé sọ ẹ wọ́n ti sọ pé kíní kan ni ẹ ti wọ́n so gbogbo èèyàn tó bá ti wà lórí Facebook mi ẹ wádìí ohun gbogbo dájúdájú o kẹ́ẹ̀dì òtítọ́ ọbẹ̀ mú àwọn kírímínà wọn ò ní lébẹ́ẹ̀lì o wọn ò dẹ̀ni jáde kan sọ fún yín pé kírímínà ni but ní àkókò yìí wọ́n sọ pé nàìjíríà ò ní dá bó tiẹ̀ jẹ́ kírímínà kékeré àwọn díẹ̀ ní kọ́ńtẹ̀ bá wa parẹ́ nínú crime tó ṣẹlẹ̀ lórí èdè nàìjíríà wọ́n jẹ́ kójú àwọn ìka ọjà gbangba àwọn ilé wọn láwọn ọ̀gá ẹ pé mo sọ̀rọ̀ púpọ̀ ń sin ọ̀rọ̀ tí mo sọ yẹn heavy ni ọ̀bọ̀ lójú àwọn èèyàn aláìmọ̀kan wọ́n máa ma ní kí ni Auto Bola ń sọ wọ́n máa lè yẹ àwòsí nígbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ti lọ sórí YouTube wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣépè ẹ jẹ́ ìfún wọ̀nyí wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣépè ẹni náà wọ́n máa gbé wálẹ̀ ọ̀kọ̀ọ̀kan ni máa gbé wọn wá wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣépè aṣèrè nìyálàyà wọn máa ṣépè fọmọ ara wọn ẹ bá wa wá nǹkan ṣe sí o aṣíwájú gbogbo àwa tá à ń speak fún yín tá à ń speak fún orílẹ̀-èdè nàìjíríà kò dára àwọn kírímìnà àbẹ̀ wọn ò fẹ́ dára o ṣé nígbà tí mo sọ̀rọ̀ tí mo kàn sọ lẹ́ẹ̀kan yẹn mi ìtú àṣìṣe máa yẹn but mo kàn sọ fún yín nígbà tó sọ pé òun bá wọn kán ká àwọn kan nígbì kan ṣé ẹ lè mọ̀ pé ordinary people mo ṣe máa ń sọ pé nígbà tó ń sọ pé wọ́n lọ pa èèyàn láwọn ìlú kan ní December ní tọ́rìndì ẹ̀lẹ́kiri gbogbo wọn dẹ̀ ń jó kiri nígbà yẹn wọ́n ń pariwo gbà tí bọ́ọ̀ì tó wà lórí Facebook yẹn náà ó dà pọ̀ ọmọ Túndé Ẹ̀dùnà náà láìkè ọmọ Túndé Ẹ̀dùnà náà ni àti àwọn Davido àtàwọn ọmọ gbogbo wọn yẹn ṣe ti ṣe mẹ́yẹn but iṣẹ́ tó bá ìṣe tó bá ìdádójú mi ọjọ́ tó bá ti tí ò bá da tẹ́ bá fojú inú wò ẹ ti understand so ìgbà tó lọ bẹ̀ wọ́n wá ń dárúkọ pé look at what our government is doing to us <laughs> ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe ikú mi àti gbogbo àwọn kílì tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè mi Nàìjíríà ń gbà mí kì í ṣe Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ló ṣe é ah, ẹni yóò sọ Ọlọ́run gbọ́ mi tẹ̀ fẹ́ ọmọ yíbo chief yẹn mi ò rántí orúkọ ẹ̀ mọ́ Donald chief Donald yeah Donald is name ó ní but ó wá ń bá sójà yẹn sọ̀rọ̀ pé but why are they disturbing me now but that time you promise that if I help them to finish Naija the problem of Niger Delta they going to allow me abi they not going to give me problem mi ò mọ problem tó bá wọn finish Niger Delta o so definitely àwọn innocent some Nigeria that are not even in power they are doing bad thing so anytime I'm talking they match me on the Facebook ẹ jọ̀ọ́ ẹ rí mi bí ilé mo ṣe fún ilé-èdè Nàìjíríà bí mi ṣe wà mí tí jẹun látàárọ̀ gàrí tí mo fẹ́ mu láàárọ̀ mo jẹ rice no mo jẹ rice láàárọ̀ ọmọ mi serve mi rice tó kù láàárọ̀ yìí so mo jẹ rice ní ìgbà o mo ti ní máa mu gàrí tó bá di twelve mi mú mi tí mu gàrí yẹn ó ní ẹ̀pà tí mo fẹ́ fi mu ló wà bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ ṣe náà máa fi ṣe content lẹ́nu mi tí mu gàrí látàárọ̀ ó ní mo sọ ọ̀fẹ́ ni kò sówó ńlẹ̀ owó ilé owó ilé ọdún tó ń bọ̀ tí wọ́n fẹ́ kí wá sí nàìjíríà tó ń wò pé by time tó bá do dọdún tó bọ̀ wọ́n máa ti frustrate ẹ̀mí mi kú sí ní Canada ń bí a lot of things is happening ọmọ ẹni tó gbẹ́nu lẹ́mìí iṣẹ́ ọmọ owó tí mo fi sanwó lé yìí do you know the money I used to pay this month this house for this month they pay for next year this year has not finished the one he paid last year he has not he has not expired he pay for next year because they believe and they will tell you that to be torturing me here so by the time yìí pé wọ́n máa believe pé òun kọ́ ló máa tiẹ̀ wálé èmi máa wálé ẹni bá ní má dèmi nídébà bet me kò sí bí alágbára ayé yìí bá gbógun tìmí tí mi ò ṣe burúkú ṣe rí pé mo bá nàìjíríà ṣiṣẹ́ báyìí sí wọn ò san sálárì fún mi mi ò gbowó lọ́wọ́ anybody kò sẹ́ni tó ṣe dára fún mi péèjì mi gan tán tún máa jẹ́ kí n ṣe kí n rówó kí n tọ́jú ọmọ mi àtọwọ́ tó bà lọ́wọ́ mi wọn ò tí fún mi ní kankan because people want to be doing criminal and if you don't join them you know, cannot get money èmi mi sọ pé mo fẹ́ di billionaire but tí máa fi tọ́jú ọmọ tí máa fi tọ́jú ara mi ẹ jẹ́ kí n rí mo ní mo ń ṣiṣẹ́ tó dáa ẹ jẹ́ èmi náà mo qualify for owó kì í ṣe criminal ló máa máa ṣiṣẹ́ tí ò ní ṣiṣẹ́ tó dẹ̀ máa máa rí owó ìyẹn bó ṣe jẹ́ o owó tí mo fi sanwó ilé oṣù yìí ọmọ yíbò ti send owó ọdún tó ń bọ̀ ọdún tí bá rówó máa fún lówó ẹ̀ máa fún lówó ẹ̀ mí ìbẹ̀gọ́ òtí ẹ̀ ti bẹ́ẹ̀ ni owó ọdún tó ń bọ̀ mo fi sanwó oṣù mi báyìí wọ́n tún gbé ogun tì mí àwọn tó wà ń bẹ̀ kẹlẹ̀ mọ́ pé àwọn terrorists wọ́n strong bẹ́ẹ̀ ni mo sọ fún yín we are saying no to terrorists we don't know terrorists we don't know them they have no label and they are killing people they be pushing the blame to government government don't know many things at times òní mo sọ nípa kínní ẹni tí mo ń sọ yẹn ó sọ báyìí ni mi ò mọ nǹkan tó sọ ń gbà mí ò wọ́n pé máa di blogger bọ̀ nígbà tó ń gbógun ayé tìmí tẹ́lẹ̀ omi bá fẹ́ ṣe lẹ́yà tó fẹ́ ṣẹ̀ sí a máa gbógun tiẹ̀ títí ọlọ́run máa fi tu yamayama gbogbo àwọn tó ṣẹ̀ mí báyìí sí wọn ọlọ́run tún wọn ni because they are bad boy àwọn tó tiẹ̀ kó wọn bára gan wọn ò ní mọ how dangerous they may be ó ti yẹ yín báyìí wá kàn ríyàn níta ò ní mọ èèyàn tó jẹ́ ò mọ bó ṣe dangerous sí nísìnyí ẹ̀rù ń bà mí láti bá èèyàn gbélé tó mi ìfẹ́ kẹ́nìkan kan fi poison tó jẹ́ fún mi they will tell you kò sí wo nǹkan bẹ i'm going for now come again èyí tó bá kù tá àtúnṣe a máa sọ torí ọ̀rọ̀ tó à lè sọ tán bye for now the Nigeria government ẹ ṣe nǹkan sí àwọn àwọn people yìí they are people bad boy go deeper into their roots wọ́n lè ṣe tán kó lọ kó lọ pààyàn tán kó tó wá máa gbé jáde kó jẹ́ àwọn tó ń ṣe wọ́n nu máa máa tó sọ pé gọ́ọ̀mẹ̀ntì máa máa wò pé ẹ ti understand just to I don't bó dẹ̀ jẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni tó bá jẹ́ ẹ̀yin náà dẹ̀ ni tí ò bá dẹ̀ ń ṣe ẹ̀yin ẹ proof pé kì í ṣe ẹ̀yin torí they will do something they will be pointing finger gọ́ọ̀mẹ̀ntì ni o gọ́ọ̀mẹ̀ntì ni o ìbọn tó kó wọlé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ló máa máa fẹ́ ọ́dà ìbọn láti láti Turkey ló máa máa kó ìbọn gbogbo No náà ń lọ tọ́kì náà ń lọ tọ́kì náà ń lọ tọ́kì ṣé tí um, Mohbad ò bá kú ṣé Ìyábọ̀ Òjó máa jáde tó máa sọ pé ẹni ilé ṣe sì fáwọn ọmọ òun fi drug sí kìíní fún wọn pé òun bá wọn gbé si toki. sí tọ́kì ó máa jáde sọ bẹ́ẹ̀ gbogbo ó sẹ́ni nǹkan sára àwọn ọmọ òun gbé wọn lọ sí tọ́kì ṣó jáde and all of you are still believing that ẹ fẹ́ cover up ẹni tó pa Mohbad wọ́n ti kúrọ́ mọ́ nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì tó de dẹ̀ wọ government. gọ́ọ̀mẹ̀ntì tó bá ti tún kúrọ́ mọ́ yín báyìí tí wọ́n bá dẹ̀ dá wà lálẹ́ bí ti máa wà wúre kankan ò dẹ̀ ní tí nàìjíríà ò bá sí speak sọ̀rọ̀ mi ọlọ́run tó dá ayé àtọ̀run á jẹ́ kí àwọn ìlú tó dára tó láì tó tó tó tó ètì ìjọsìn tó dẹ̀ ètì ìkílì á jẹ́ kí ọlọ́run á bá á lò mọ́ fún mi á jẹ́ káyé mi dapò dẹ̀ jẹ́ parẹ́ báyìí wọ́n gbowó mi gbogbo wọn tó bá gbà nǹkan ní nǹkan tán gbogbo wọn àtọ̀tún àtòsí wọn they are evil ẹjọ́ mo ń lọ báyìí báyìí